sí àná ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ẹbí ó sí ẹbí ẹ máa ṣọ́ra kẹ má ṣe dalẹ̀ ara yín ọlọ́run tó dá wa pọ̀ kò ṣeé ṣí ayé fúnra wa ni. সদায় অনা bá pa kínní ẹ̀ pa méjèèjì pa pa pa pa pa pa pa méjèèjì pa ó tún fi sẹ́nu ó ní ọ̀pá kínní fèsì pa pa kínní yẹn wọ́n ṣépè fún ẹni kínní ṣe é irú ìwà pálapàla wo ni gbogbo eléyìí mo ní kó stọ́ọ̀pù sìgá mímu ó ní gbọ́ ó wá ṣe ṣe ṣe ṣe ó tún wá gbé wọnú ilé mi wá ó wá mu sìgá nu ilé mi bó ṣe mu star ló mu stout báwo ló ṣe fẹ́ lọ́kọ fẹ́ ọkùnrin wo lórí ẹ ọkùnrin tó dẹ̀ bá pé kò ní rírú wọ yìí kó sọ pé òun fẹ́ fi ẹ ṣàyà báwo ló ṣe fẹ́ lọ́kọ àbúrò ẹ nìyẹn ó ti lọ́kọ tiẹ̀ oríṣiríṣi nǹkan dáadáa ló ń gbé ṣe ń lé ayé ẹ̀ nílùú òyìnbó tó wà ìwọ kan jókòó tì mí kò kúrò lé ìyá ọlọ́tì ó ṣèṣì kiri. ẹ wo mọ́mì ah, ẹ wo kí ló rán pé kíyàn mu sìgá náà kíyàn lè ṣe fàájì ẹ ẹ tún máa gbé ẹni jẹ́ kí ọkọ ọkọ ọkọ ẹ mọ̀ pé ẹ tún bá ní owó ẹ lọ́wọ́ tó ṣiṣẹ́ kárakára ọkọ máa rìn wá bá mi tó wà ní. ẹ jọ ọwọ ẹ wò ó jẹ ṣáyé mi mo ṣe wà. lówó ẹ ní ṣe ní owó tí wọ́n ṣiṣẹ́ àbí owó owó agún mi owó tèmi ló gbójúlé ó mọ̀ pé agbójúlógún filẹ̀ fóṣìta ni ẹ òṣì ló máa bá kiri ilé ayé wàbúrò ẹ̀ ilé ló ń kọ́ lọ yẹn o kò tún ní pẹ́ bẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì ẹ̀ kíkọ́ ìwọ jókòó tì mí bí ọkọ ò fẹ́ iṣẹ́ ò ṣe ẹ́ ìdí òṣì ló fẹ́ máa ọ gbàgbọ́ tì mí ọmọ ọ̀ràn o lè o lè ẹ máa gbé lọ ọmọ ìyá ọmọ kọmọ ìwọ dáńtì ẹ o pápá gbé ìbọn rẹ sàn ẹ máa gbé lọ ọmọ awítọ ọmọ máa yọ ọ lẹ́nu jẹ́ kí n ṣe ilé ayé yàn kiri kan ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ni mi tó ń pè wọ́n fílẹ̀ mi mo fẹ́ wo gbogbo àwọn tó wà ń bẹ̀ àtàwọn tó ń send text sí ẹ bẹ́ẹ̀ ṣe máa ma ṣe bí kinní nìyẹn o jẹ́ sọ́ra ẹ̀ tó bá ti di gba fóònù tiẹ̀ wa máa wo kónkón mọ́ báyìí tó bá dẹ̀ jẹ́ téèyàn máa máa fóònù tẹ́ ń kọ́ fóònù tẹ́ ń kọ́. gbà gbà máa wò nǹkan tó bá fẹ́ wò ń bẹ̀ kájọ máa wò wọn náà jẹ́ kí n rẹ́síbìtì. ìyájọ wò fẹ́. mo ní tèkẹ́ láìpẹ́ pẹ̀lú ẹ̀ ta ló ah. jẹ́ ta lélẹ̀. ọ̀rẹ́ mi rẹ̀. ọ̀rẹ́ ẹ̀ ní kíni wá ń bì báyìí oh. ọ̀rẹ́ ẹ̀ ní kíni ọ̀rẹ́ ẹ̀ ní sísun alájì ní kíni ẹ̀ẹ́ o ṣe máa ń di kóòdù kó máa kọ alájì alájì ló ń kọ i love you sórí text message. Ah, ah ṣebí yẹn ah bóyá o mọ̀ fáwọn kìíní máa ń ṣe wèrè máa ń pé mẹ́sàgì tó yẹ kó lọ sọ́dọ̀ yìí wọ́n sẹ́ndẹ̀ ẹ̀ bí. ìyẹn ni alájí tó fi stop ṣé wọn ṣe tiẹ̀ ń sìn bá fún mi bá fún mi. fímílẹ̀ owó tèmi béèrè kan sàn. ìyẹn ìfẹ́ owó ló ní ó sì jẹ́ owó ló fi mi fagídí béèrè kan. àti owó àti gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ máa yọ kọ̀ọ̀kan lọ́rùn mi. ayé yín náà lákòókò wà. tẹ́lẹ̀ nǹkan. ó sì ń kò wá ná wàá ah! dẹ̀ máa wo kónkó mọ́ owó bí ẹ̀ ń pọ̀ ju coins tó kó dání lọ kí ló dé kò pé náà. kò pé kò pé ṣé mo fẹsẹ̀ ní padà sí. mo láì nǹkan tó máa ń ṣe o mo láì nǹkan tó máa ń ṣe o ṣe. Ah, ah. ó dá àwọn ọlọ́run because èmi kò wọ́n fi ṣe máa délé ń sìn. má wọrin màá fún two hundred naira bọ̀ owó yóò. ẹ mánéjẹ mánéjẹ ṣùgbọ́n. mi sílẹ̀ jàrú. ẹ máa kó fàájì o. báwo ni màá jà mọ́mí nǹkan dáàdì náà nǹkan. wọ́n wà pẹ̀lẹ́dìá. ẹ báwo dẹ̀ ni gbogbo àwọn sáìtì yín wà. a ṣẹ̀ṣẹ̀ parí àwọn iṣẹ́ odúngúyàn yẹn àwa wà ní area agric yẹn and develop àwọn area kan bẹ̀. Ah, ẹ ti ti ń develop àwọn area agric yẹn ah, ẹ bẹ̀rẹ̀ wa. o jèrè. ẹ ṣẹ̀dẹ̀ ń gbúrò dọ́lápọ̀ mọ́. Ah. àlàáfíà ni dọ́lápọ̀ wà ó ní kí n máa kí gbogbo yín. ẹ ṣe gan wa. mú mi iṣẹ́ tí ń jáde ni. ìrí torí mi yìí mo fẹ́ máa ṣeré ni. mo rò pé ṣe máa fara rò mí díẹ̀ kẹ́ tó jáde ni. dọ̀ mi mú mi owó tí mo bèrè ń kọ. ṣé wo tiẹ̀ mọ̀jú owó lọ ni owó owó owó owó ṣá lójoojúmọ́. Ah! ẹ bọ̀ mo ti fún ẹ lówó kan sẹ́lẹ̀ náà. àwo. Ah! ṣé bóun náà ló ní kí n fi ra nǹkan ẹ má dá lóhùn o. ṣé kàlòkàlò ni ẹ ni ó dẹ̀ máa jókòó kalẹ̀ síbí báyìí ó kúkú máa yàn lọ sí sáìtì náà rí. ọ̀ a ló máa lọ sí sáìtì tó máa lọ máa forí kó dust. ó hmm, dẹ̀ mú owó dust iná. okay. wọ́n mi gbàgbàgbàgbà gbogbo owó tó wà lọ́wọ́ mi. mọ́mí hmm. àṣìlú wá dẹ̀. mọ́mí owó yóò. kò pé kí ni kò sóò kankan lọ́wọ́ mi ń bíbá gbogbo owó tó wà lọ́wọ́ mi mo ti kó fún ẹ ó dìgbà tí n bá jáde ń sì ní máa ṣe lọ sí báǹkì. kí ni problem mi. tó bá uh, anyway àwọn mi àwọn. wújọ ọkẹ ní nice day jàre báǹkì lé o. àgọ́ wa ìyá àgbà náà tún gbà sí <laughs> gbà <laughs> kí ni màá fún ẹni ọdẹ tó máa fi gbọ́kadà gbà náà. olólùfẹ́ <laughs> ah, ẹni bí ọkàn mi olónípe ń pẹ́jú ẹ̀wà mi kẹ́ lọ́dẹ ẹ̀kú rọ́ṣà lálábàkú ẹwà o kẹ́nikẹ́ni máa yà wá títí. ṣeré mo fẹ́ kó mọ̀ pé everything tó ń ṣe fún mi pátápátá òun ni mo appreciate. Mm, stop it. ṣeré àdúrà tọ̀dọ̀ mi ni wípé kí kí ọlọ́run máa da ìfẹ́ tó wà láàrin mi àti ẹrú. Àmín. ṣùgbọ́n nípa ọ̀rọ̀ iṣẹ́ tí mò ń ṣe hmm. ṣòro iṣẹ́ yẹn ó pọ̀ ju owó tí mò ń gbà lọ. ṣòro mo tẹ́ mo kàn mọ́ mo ṣe lè explain it but pé pé yẹn kàn ń fi orí tì ní owó yẹn kéré síṣẹ́ yẹn gan-an ó dẹ̀ mọ́ bọ́rọ̀ ló ìṣeré ó yí sí kí n máa sọ ìkejì ẹ̀ ni kó tó gbọ́ owó ọ̀hún wọ́n ti yọ tax at the end of the day tó bá máa gba paycheck báyìí ìdajì ẹ̀ ló máa bá ń bẹ̀ and kó dẹ̀ kó santẹ́lì kó wà convenient for me rárá rárá most times báwọn mi ṣe báyìí àfi bẹ́ẹ̀ pé. tí n pé kó mi yọ lójú mi hmm. but tí bá rọ gbogbo so I just want to beg you I I, still need more of your help you understand I need you beside me I I need you I just don't know what else to say but I really need you. Baby, I'm beside you and I'm not going nowhere. Huh? love you so much engineer ṣé gbogbo nǹkan tí mo ní yìí kò ṣáà ṣe mi ni mo ṣiṣẹ́ fún ṣe bí dádì ló fún mi dádì love lọ́ọ̀bù ẹ̀gbọ́n kan tó kù ó dẹ̀ mọ̀ pọ́ lọ́wọ́ sọ̀rọ̀ èmi àti ẹ̀ so kò sí nǹkan tó lè yà wá sórí bó ṣe wáyé ẹ̀mí mi ní tiẹ̀ ẹ̀mí ẹ̀ dẹ̀ ní tèmi ikú nìkan ló lè yà wá ṣó ti bọ́ ṣó dẹ̀ wá rọ̀rọ̀ ṣe ìwọ má wọrí nà ẹ́ ìgbà tí kò ṣe pé ò ní gbogbo qualifications tó máa fi ríṣẹ́ gidi it's just for a while ìwọ ṣàṣì máa gbogbo àwọn agency yẹn ọmọ kan wá bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ṣètúta ṣó ti bọ́ má wọ I love you. Love each other. Eh? Ah. Mm. ṣeré ìsìnwó ìṣègbà ọ̀rọ̀ tí wọ́n sọ but we, he who finds a wife finds a good thing. I, I don't know what my life would be without you. Oh. Sincerely, thank you oh, so much. I love you. I love you so much. Love yeah. you, <laughs> olónípe ń pẹ́jú ẹ̀wà mi kẹ́ lọ́dẹ èkùrọ́ ṣá lálábàkú ẹ̀wà o kẹ́nikẹ́ni máa yà wá títí olómi jẹ́ ká fẹ́ràn ara wa olólùfẹ́ mi. Thank you gbogbo ìgbà ni máa ń fẹjọ́ Lámìdé sùn ẹ̀yin náà lè máa ní ní sùúrù gbogbo ẹ náà rí nǹkan tó sùn. ẹ òun ló tún ti lọ látàárọ̀ tí mo ní kó lọ sí Western Union kó tó di pé ẹ dé ẹ̀ẹ̀mẹ́ta làbúrò ẹ̀ ti pèpè ṣé mo ti kówó fún yín ṣé mo ti kówó fún yín ṣé rí sọ lẹ́nu báyìí. in fact ó ti ẹ̀yà mí lẹ́nu kí n jókòó síbí báyìí látàárọ̀ owó ohun tó yẹ kí n ṣe kò sí nǹkan tí mo lè ṣe látàárọ̀ mi ì mọ̀ pé mo lè pẹ́ tó yín lé yín. ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣẹ́ẹ́rí tó bá ti dé báyìí máa ní kó fa etí ẹ̀ méjèèjì kó máa kówó yẹn wá bá yín lé. ó dàbí kó òun gan ló dé òun náà ló máa dé yìí. sẹ́yìn ọba bínú sìn. sáà dúró kó bá ń kówó. bá ń owó ẹ. ṣe rí nǹkan ẹ́ ò ní rìn lẹ̀. ṣíṣe iná rí nǹkan tí mò ń sọ ẹ ní kí n máa ní sùúrù ṣé bá sẹ́yìn náà tí mo rán ẹ lọ látàárọ̀ rè aago márùn-ún ló ti rù. bòmí mi mọ̀ kúrò máa kàn báyìí. kò sí nǹkan tó fẹ́ ṣe sí i. kò sí nǹkan tó fẹ́ ṣe sí i kí oṣù yẹn wo ló wà ní abẹ́ẹ̀ rí nǹkan alárìnká bẹ́ẹ̀ rẹ́sẹ̀ bí ẹni pé kò tiẹ̀ wọ pátá ni ẹ wo pátá ìdí ẹ ló hàn yín. ẹlẹ́sẹ̀ fi òfin o. ẹ̀yin náà lè gbà láàyè yẹn. kí ni wàá fẹ́ ṣe sí. ẹ lè ẹ lè ẹ kọ ni. oró etí sún mi ẹ gbà àná mi ẹ má bínú ṣe gbọ́. mi ìbínú ó kọ̀ ẹ́ pé kò sí nǹkan kan lè ṣe lẹ́nu ìsìn torí àwọn tó yẹ kán ṣiṣẹ́ ní sáìtì. wọ́n ti lọ́lé. bọ́ọ̀ tiẹ̀ ṣe lẹ́yìn wọ́n wá ṣe lọ́la ọ̀la náà ṣì dà. ó dá ọkọ mi dọ́lápọ̀ ọmọ dáadáa. ẹ ṣe má bínú ṣe gbọ́. Tá bom. ọ̀rọ̀ sí sí sí ó sí ẹ Jay. Yeah? Where's the sneaky? Why are you going through my phone? What do you mean why my Because it's my phone. Come on! The phone. What's the problem? What's this text all about? What text? From Nikki, 5 p.m. I love Nick. you. There's no need to get jealous, babe. I can never cheat on you. What do you mean there's no need to get jealous? She keeps texting you every time. She's a friend from work. That's why she's texting me all the time. I don't give a damn about who she is or what she is to you. I'm not into all this bullshit. Shh. So listen to me. Anytime I see any text message on your phone, I swear to God I'm going to come to your work. There won't be a next time. àbí ẹ̀rí mẹ́fọ́ náà ní kí kò jà sásán. ìgbà wo ló dẹ̀ máa gbéra báyìí láti lọ. mo dúpẹ́ lọ́dọ̀ náà pé wọ́n tiẹ̀ fún ní físà ìṣòro tó tún wá kún bẹ́ẹ̀ nísìnyí ni pé kò sí ilé tó máa dé sí lọ́hùn-ún. kò sí ilé tó máa dé sí hmm, èmi ò mi ò rí gẹ́gẹ́ bí ìṣòro nítorí ẹ ti gbàgbé pọ́mọ dọ́là pọ̀ ìlú òyìnbó lòun náà wà òun náà lè dé sọ́dọ̀ ẹ̀ ah. títí tóun náà máa fi sarajọ tó máa lọ gba létí ẹ̀ náà ilé máa gbé lọ́dọ̀ ẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ ń pè dọ́là pọ̀ ẹ ṣe ẹ̀jẹ̀ ẹ ṣe gan. hello dọ́lápọ̀ mọ́mì ló ń pè. mo ń gbọ́ yín mọ́mì. pẹ̀lẹ́ ọkọ mi kú ọjọ́ mẹ́ta báwo ni iṣẹ́ ìyàwó ẹ̀ ń kọ́ àmúdúpẹ́ fọlọ́run ẹ àlàáfíà lèmi náà wà àbúrò ẹ àlàáfíà ni gbogbo wa kúkú wà ṣe ọkọ mi ẹ nkankan ló máa mú mi pè ẹ o mọ̀rẹ́ mi ìyá nífẹ̀ẹ́ mi. nífẹ̀ẹ́ mi kan náà ti second flat. àwọn ẹ̀ mú mọ́ náà wọ́n ti wà wájú mi sí àwọn náà wá bá mi nílé wọ́n ní wọ́n fún nífẹ̀ẹ́ mi ní visa. really? ah that's nice. àbájẹjìjọ ṣàjọyọ̀ ṣá títí títí. ṣé òun náà ń bọ̀ lọ́nà? ah no that's lovely. ṣùgbọ́n tó wá sọ ni pé wọ́n ní kò síbi tí nífẹ̀ẹ́ mi máa dé sí tó bá wá sílùú òyìnbó. n bá dẹ̀ sọ fún wọn pé ah, kí lájọ wà fúnra wa fún nífẹ̀ẹ́ mi sì lè dé sọ́dọ̀ ọ̀wọ́ àmọ́ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ni mo wá rò mo ṣe ni kí n kúkú pè ẹ́ kí n gbọ́ látẹnu ẹ̀. no no no no ah, kò sí problem ah ah no ó lè dé sọ́dọ̀ wa kò sí problem. ẹ ẹ kò sí problem ah, ìyàwó ẹ̀ ń kọ́. àṣé ah, Doyin ẹ eh, no ẹ má wọrin pa Doyin no àní kò ní kẹ pèsè ẹ fílẹ̀ àmà tí bá ti sọ fún un kò sí problem ní bá ti sọ pé kó máa bọ̀ ó ti máa bọ̀ náà nìyẹn. o ṣe ọkọ mi bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ṣeun. Ah, ṣé pé mọ́mí nífẹ̀ẹ́ mi náà wà bẹ́ẹ̀ ẹ bá mi kí wọn ẹ sọ pé a kú oríire náà nǹkan rẹ la máa bá bẹ̀ o. wọ́n ní kí yín pẹ́ kú oríire. ẹ máa bẹ́mi náà kì í ṣàlàáfíà náà wà lọ́hùn. ẹ wá wá ọjà ní fẹ́mi náà kí ẹ. bọ̀ ẹ ṣe nǹkan kan fún mi àti báyìí máa fi dé bíi two days kó tó dé ẹ jẹ́ kí n gbọ́ so that um, I'll uh, prepare ibi tó máa dé sí àbá prepare sílẹ̀. all right ma ṣé ìwà òkè ma ṣé ti jẹun o ṣe ọkọ mi ó dàbọ̀. ó dàrọ̀ ẹ̀bọ̀n. bye. ó ní kò sí problem. Ah, mo dúpẹ́ ẹ ṣe gan-an mo lè dé pé mo dúpẹ́ gan-an. <laughs> mo sì lọ pè é ọmọ rẹ ń bọ̀ ní London sọ ní àwọn fẹ́ kó dé sọ́dọ̀ wa ẹni even náà ti ń béèrè pé ṣé <laughs> àbí káwọn ní ó ní káwọn sọ fún ẹ òun náà ah, pé kábàáwọn rí pé kò sí anything kò sí problem kankan mo sọ́rí gan orí ò pé no mo sọ́rí láti sọ orí ò pé tí orí ẹ̀ bá pè yín ìwọ́n agree láti jẹ́ kí èèyàn wá gbé lọ́dọ̀ wa láì má kọ́kọ́ sọ fún mi o ò seek consent mi ò dẹ̀ fipò ẹ kò seek ẹ̀ o ti agree pé kó máa bọ̀. no no no wá ọ̀rọ̀ tó sọ yẹn pé ó rí mi ò pé ó ju ẹnu ẹ lọ dẹ̀ kí ló mìíràn kí láì sọ lọ kí láì sọ bọ̀ nífẹ̀ẹ́ mi tí mò ń sọ àjọdàgbà ni now. ọmọ òun take peace o you taking the peace ọlọ́run. ọ̀rẹ́ mọ̀ sí very close friend wọn ọmọ ọmọ wọn ni now. wọ́n dẹ̀ sọ pé ó máa dé síbà ṣé kí n sọ pé ó tì ní àbí kí mọ́mí ṣẹ̀ṣẹ̀ máa gbé kọ́ máa kúnlẹ̀ kọ́ máa bẹ́ẹ̀ ni mo dẹ̀ ń sọ sọ pé orí mi ò pé àmọ́ bínú ọ̀rọ̀ ẹ̀ jọ inú ẹ lọ́dẹ. Um, ẹ má bínú sá ẹ má bínú ṣé ẹ bínú eh, ọkọ mi mo sì ti gbàgbé láti sọ fún ẹ ó ṣàrántí ṣẹ́gun ṣẹ́gun tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ lé mi ibi tí mò ń gbé tẹ́lẹ̀ òun náà ti gba visa ó dẹ̀ ń bọ̀ London next week so òun náà máa gbé lọ́dọ̀ wa òun rántí ṣẹ́gun ni ọ̀bọ̀ kan báyìí tí mo sọ fún ẹ pé ń toast nígbà kan òun náà ń bọ̀ àwa gbé lọ́dọ̀ wa ẹ̀sùn àtàwọn lè pọ̀ dáadáa àbí ṣé o mind. kí lẹ máa jẹ o àbí kí la máa jẹ kí la máa jẹ ah, eh, ok bí a kì í lọ yọ. wẹ́dà dẹ̀ ìwà ọ̀kẹ́ sí i kò tomorrow tó tó bá ti pẹ́ díẹ̀ Schiffung. Stieß. Machst du das rein? Doing generation. Oh, please. Doing. Nǹkan tó bá fẹ́ sọ lè sọ ń bì báyìí. Doing jọ jẹ́ kí n lọ jọ. Òun jáde jọ. Don't waste time. Please. Huh? Ok. Ah. Ṣé ok. okay? Oh, all right, all right, bye. kí ni gbogbo eléyìí sìn. look business and she understand ìwọ ló mọ bó ṣe máa tọ́jú ẹ kò sí ìwọ tó kọ́ mi bẹ́ẹ̀. I told you money ní kó being gbé ìwà sínú ilé a mi stranger o they refuse they want most? Most, most, fún èyí tó gbé fọdà bó the good things to báyìí. You told me and I said I didn't want her in this house and you said fine she has to come so business ẹni go ń ṣe business to me wọ kitchen kò dáná fún kò dé lọ fún ní yàrá kan kó sùn sí lókèké ó ní tèmi me. àǹtí mi ẹ̀jẹ̀ ìjó ni ẹ má ṣe ìnà àǹtí mi àǹtí mi ẹ̀jẹ̀ ìjó àǹtí mi ẹ̀jẹ̀ ìjó nà àǹtí mi ẹ̀jẹ̀ ìjó àǹtí mi ẹ̀jẹ̀ ìjó nà àǹtí mi shut up kó fún mi ní black bag lọ fún mi ní black bag nísìnyí. àti ẹ̀dẹ̀ ìjọ́nà. Shut up! What am I doing? You're leaving! You're leaving this house today! Shut up! You're leaving this house! You're leaving! Guys, you must stop! Leave my stuff! Shut up! Leave me alone! just made you realise you're being stupid. Yeah. There's no point in this. You are being stupid. I'm not stupid, you want I haven't done anything. Just shut up and let me talk. What are you doing? Leave us stuff alone. You're leaving. You're leaving. Get out of my way. You're leaving. If you don't leave this house this morning, I swear to God I'm going to commit suicide. Yes. No. Where's my other shoes? What shoes? The other ones. Shoes? Oh my God, you're going with this. house. Jay, leave my house. I'm going to commit suicide if you don't leave. Come on, come back here and come and have your shoes. I don't want them. You keep them, alright? Auntie, hmm? any last advice, Mr. Seriously. Kí ló ṣẹlẹ̀? Can you imagine? How to fi ọwọ́ and how to fi kó ẹ̀rọ ọkàn wọn síta. Mo tún bẹ̀ wọ́n títí títí títí ọ̀tún bọ́ títí mi. Ah, ó sún mi o. Oṣù ọ̀kan tó ń sọ ṣáà ó fi ọwọ́ rẹ̀ kó ẹ̀rù ọkọ ẹ̀ síta. bẹ́ẹ̀ ni. àbúrò mọ̀kọ́ tó ń sọ. lórí bóò ni ṣọwọ́ ọkẹ́ ọmọbìnrin náà bínú. tí ìbáwò ni ṣọwọ́ ọkẹ́ ìjọba dá mi dúró látàárọ̀. wọ́n bínú jọjọ lọ lóun kan sọ̀tún kankan àwọn àti lókè mú táàdì gbogbo ẹ̀ hàn kí ló ń ṣẹlẹ̀ ìgbà ọ̀la lọ. ọkọ ẹ̀ ti kọ́. ó ti kó jáde. ah àǹtí mi àbẹ́ ìlẹ́lẹ́ wọn síta. shut up idiot kókókókó kúrò ń bíbá ìjọ àti àbí. idiot olùjọ́jú. ṣé ìwà ló ń wù yìí báwo ló ṣe máa fi ọwọ́ ara ẹ kó ẹrù ọkọ ẹ síta ní ọkọ tó ra ilé fún ẹ tó ra mọ́tò fún ẹ tó ń tọ́jú ẹ tó ń ṣe everything fún ẹ kí ni kò bá ṣe ẹ jọ̀ọ́ báà lè ṣe ṣe o. Hmm, ìgbà tó ra ilé fún mi ń kọ́ tó ra mọ́tò fún mi ń kọ́ wo mi ò lè cope mọ́ jẹ́ mo sọ fún ẹ mo ló ń cheat gbogbo tí mo ti sọ fún ẹ látijọ́ nǹkan kò sí anybody tó fẹ́ understand me? fault ti tèmi lẹ̀ ń rí yé èèyàn cheat lé mi lórí ẹ̀dẹ̀ fẹ́ understand mi lè take ẹ̀ mọ́ ẹ ó tó better kó ń kálukú ká kú part ways wa. ṣé o ká obìnrin lórí ẹ ni ṣé o ká ni. my dear mi ò ní láti kà gbogbo text messages tí mò ń rí so kó tó wọ̀ mí lára ó pè kó lọ tiẹ̀ kémi náà dẹ̀ lọ ti tèmi. ìwà tó ń wù yìí ò dáa kò bójú mu. <laughs> kò dá lọ́dọ̀ ti ẹni ó dá lọ́dọ̀ ti tèmi torí mi ò lè lajú mi sílẹ̀ kí tá lùbọ̀ wá kọ̀ wọ̀ ọkùnrin kan ò lè sọ mí di kan lẹ̀ ọlọ́run á ṣe tèmi at his time. Táyọ̀ kò sí ọkàn ta ọ wàláì kò sí ọkàn ta aṣọ ti gbọ́. ìwọ́de ló mọ̀ àwọn mú wọn mi tán wà mm. ṣé òun lọ àbò lọ. ó dáa mo ti gbọ́ bàbá tó wá ní ká lọ ṣé bó ṣe fẹ́ lọ lélẹ̀ ṣé ò ní wọ bàtà ni. Ah, àwọn àti òdẹ̀ tí náà kì í ti tiẹ̀ ń kọ́ báyìí. ẹ̀wọ̀n náà kó sí tiẹ̀ bó bá wù. mi ì kó sí o. ṣé bá jọ ra ah, kò má tà. <laughs> Ah, Ayọ̀. ṣáà tètè hello bọ̀dá mi hello hello mo gbọ́ yín ẹni kì í sẹ́ńdò wò ẹ wo bọ̀dá mi mi tí ì ṣiṣẹ́ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe pè mí sìn yẹn mo ṣe ẹ̀dẹ̀ láti ta ni mo wáṣẹ́ lọ mo rin gbogbo àìsí tí wọ́n délẹ̀ kò síṣẹ́ nínú òtútù ẹ wò ṣé ibi tí mo ra forí mi pamọ́ gan sí ń sìn èmi gan ó wù mí pé kí n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wò ẹ má bínú bọ̀dá mi kò ní bí kò ní bí òtútù yẹn gan lásán. Ah ó tó pààyàn. ẹ wo bàdá mi ẹ fọ̀rọ̀ owó sílẹ̀ ẹ ṣàwà òkè àdúrà kí n máa gbà fún mi kí n ríṣẹ́ mi ò kò síṣẹ́ ọ̀. bàdá mi jẹ́ owó dàn. nífẹ̀ẹ́ mi yes. kọ́ hold on àbí kò pa fóònù. no bàdá mi wọ́n pè mí láti nàìjíríà ní so wọ́n á ní kọ́. i'll see if i care. dúró kí ló tó ṣe ń wọ̀n bills mi náà. no yeah ó ti wà lórí phone for almost an hour mo pè wọ́n phone cut wọ́n wá pè mí padà. yeah because o ti run bills mi tán ni phone ṣe cut kí ló dé ná. kí ló dé ná kó tó dé ni mo mọ iye bills tí mò ń sọnù lé mi mi ìsanjú fifty sixty lọ àtìgbà tó ti dé ló ti ń gbé bills one hundred something wá tó ń gbé two something wá the last bill was two sixteen kí ló dé. ẹ má bínú. wọ́n jọ ń torí ọlọ́run náà ni kí n má bínú jọ ń torí ọlọ́run tó bá ṣọ́ra ẹni lè pẹ̀lú ẹ̀ ṣó ti gbọ́ mi má ní kí má bínú jọ nítorí ọlọ́run má ní kí má bínú. sùúrà kí ló dé náà arúgbó mò ń gbọ́ látòkè náà. mẹ́wàá ló dé bá mi sọ pé ẹni tó gbé sílé kó yé ràn bẹ́ẹ̀ òsè. kí ló ṣẹlẹ̀ gangan. ọ má bì mo pe bọ̀dá mi ní nàìjíríà ni so fóun wá cut wọ́n wá pè mí padà síbi tí mo ti ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ni wọ́n wọlé tó wọ́n bẹ̀rẹ̀ sí pariwo tó wọ́n gba fóun lọ́wọ́. ó oh, mò ń pariwo àbí <laughs> o ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bú mi nulẹ̀ mi àbí o fẹ́ máa gún mi nínú ilé mi. ẹ má bínú. <laughs> can you hear her. calm down ó ṣàgbọ́n nǹkan tó sọ ó náà kò wú pé òun mọ láti èkó tó bá pè láti èkó kò lè run bills now. kò lè run bills. ṣùgbọ́n mo tọkọ mi sọ. kò ní láti máa pariwo rẹ o. dúró dúró lójú omi fẹ́ bí ẹnu ṣé òun bá ní gbé kó fani nítan ya ni. o ò fẹ́ dalé mi rú àbí o fẹ́ dalé mi rú o fẹ́ dádalẹ̀ láàrin mi àtọkọ mi àbí. Sido, you're making a mountain out of a molehill. Calm down. mo rò gbọ́n run bills now sórí wọ òkú ò mọ ìyá ara gan so inú ẹ ò lè bí mi ṣòtìgbọ́ jẹ́ kí n sọ fún ẹ ẹni tó gbàrọ wá ló máa gbàrọ lọ ṣòtìgbọ́ ẹgbà ẹ lò tán ṣọ má bínú ṣòro gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ iṣẹ́ àgbà pé mi mọ̀ ń fà you understand ṣòro lọ́wọ́ mo fi bẹ́ẹ̀ má bínú. mo ti gbọ́. but I can assure you that very soon everything is gonna be fine. mo ti gbọ́ mo ọkẹ́. ìparí kọ́ ló. mo parí ẹ̀. mo ti sọ̀rọ̀ tán mo ti sọ̀rọ̀ mo ti bẹ́ẹ̀ gbọ́n mi sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan kí ṣé kí n fún ẹ fóònù tọ̀dọ̀ mi kó ló ń gbà yẹn. mo ọ́nẹ́ ok, ti sọ̀rọ̀ tán mo wà òkè má wọ̀ rí má wọ̀ rí má ló tó lọ mo ti wọ̀ mo yìí mi wà ok, mo ti sọ̀rọ̀ tán mi ò ní ìgbà. kọfí rakad kọfí kọ. tọ́lá pọ̀ mo wà o ṣe. ṣé o ń bínú sí mi ni. mi ò bínú mo ti bá wọn sọ̀rọ̀ imi gan jáde ń sìn cause èmi gan wáṣẹ́ lọ o ṣe tọ́lá pọ̀ tí má nídẹ̀ẹ́ni ti máa sọ fún ẹ o ṣe. àná sí àná. ọ̀rẹ́ sí ọ̀rẹ́. ọ̀rẹ́ sí ọ̀rẹ́. àná sí àná. àná sí àná. ẹbí sí ẹbí. ọ̀rẹ́ sí ọ̀rẹ́. ẹbí ó sí ẹbí. ẹ máa ṣọ́ra. ẹ má ṣe dalẹ̀ ara ẹ ọlọ́run tó dá wa pọ̀ kò ṣe ṣí ayé fúnra wa ni. ẹ káàbọ̀ ma ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mọ́ mi. o ò rí pé olùsí olórí burúkú ni ẹ ṣé o fẹ́ kàn mí lẹ́yìn. ẹ má bínú. bọ́ síwájú kó máa ojú lọ̀rọ̀ wà. tó o bá ṣọ́ra ẹ máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ máa fún ẹlòmíì níṣẹ́ ìṣe nítorí ó dàbí pé ò sírí ọ̀sọ́ ò ṣe. ẹ má bínú ẹ̀bẹ̀ ló ni mo ti sọ fún ẹ pé tó bá ti gbọ́ hàn kó máa ṣí gèètì. lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wo. mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ó fẹ́ kí n gba etí ẹ̀ mọ́ táyà mọ́tò yẹn ni ẹ́ ṣé o fẹ́ káwọn olè kan ká mi mọ́ta ni. àbò láwọn kan tí wàá tí wọ́n jọ dì. rárá ó ṣìnà ó ṣìnà ó mẹ́ni tó ń bá díl gbogbo kọ́pà gbogbo bí gbogbo ẹ̀ ṣe dọ̀tí wo àwọn mọ́tò gan gbogbo. mo ti nu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan kẹ́ tó dé. jíjẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ kan ṣe. kó yá kó ẹ̀rí wèrè olóṣì àbẹ́ ẹ̀rí wèrè aṣọ́dọ̀ tí ọrùn ẹ̀ ló fi nu mọ́tò fún mi wo ìwọ lọ ha gbogbo ẹ̀gbẹ́ mọ́tò yẹn olóṣì máa ní wọ́kẹ́ ọ̀tá ajé ni ẹ́ kí ni iṣẹ́ gan. mú mi nà án kí ló tún dé. mo jáde wọ má sáré parí gbogbo iṣẹ́ tí mo ní kò ṣe wo inú tiẹ̀ bí mi àbó tiẹ̀ rí nǹkan nǹkan tí mo bá lọ́dọ̀ Mrs. Ogunlana kì í ṣe kékeré inú tiẹ̀ ń bí mi ọlọ́run ló yọ mí n bá ti kọlu ọmọ kan. mọ́mí kí ló ṣẹlẹ̀. ó jẹ́ mọ̀ pé gbogbo owó tí ọmọ mi Doyin tó fi ń ránṣẹ́ pé kí wọ́n fi kọ́ ilé òun ó lọ ṣe ọlọ́ṣà olè obìnrin yẹn kò ṣe nǹkan kan tọmọ mi ń slave láàárọ̀ lọ́sàn-án lóru tó fi ń ṣiṣẹ́ tó ń jámájámá gbogbo ẹ̀. mọ́mí ṣé mo sọ fún yín pé àwọn bíbù gold diggers ní gbogbo wọn ẹ ẹ ní gbọ́ tó bá yá ẹni mo ti ń sọ̀rọ̀ jù ó ti ń sọ̀rọ̀ jù ní o ó ti ń sọ̀rọ̀ jù ní o òun náà nìyẹn ń sìn àwọn olórí burúkú tó pé bóyá wà yẹn wọ́n kàn ń rìn káàkiri owó owó olówó náà fi ń lọ́ fi ń ṣayé àwọn tó ń jẹun kánú lé wọn òun lọ́mọ yín òun ló ń tira ẹ̀mọ́ ọlọ́run pẹ́pẹ́pẹ́pẹ́. gbẹ́nu ẹ̀dá sọ̀rọ̀ doyin tiẹ̀ rí kan ṣe ìwọ ìwo ló ṣe ilé ìyá ló kàn jókòó sí ojókòó tì mí lọ́rùn ìwọ náà wọ́ kọ̀kọ́ fẹ́ ká tiẹ̀ gbà pé gold gas làwọn tó lọ fẹ́ ó ṣáà wà nílé ọkọ ìwọ náà lọ́wọ́ kọ ìwọ wà kan ṣe. mọ́mí kí mi lọ́wọ́ kọ fẹ́. lọ́wọ́ kọ fẹ́ bó tiẹ̀ jẹ́ wèrè ló fẹ́ wálé. ọkọ ló fẹ́ yìí ọkọ ló ń fẹ́ yìí. lọ́wọ́ kọ fẹ́ kó o lè jẹ́ kí o ṣe pé fún yín. kó o lè yẹ kó o sílẹ̀. lórí burúkú wọn mú lọ sí. máa ṣe ṣe kí kí ni. ṣé kò sí o. ẹ̀wọ̀n sùúrù lọ̀rọ̀ yìí dàgbà ọ̀rọ̀ yóò fa ìjà rárá bàbá kò ti advice pé kẹ́ pe àbúrò mi kẹ́ pe Dóyin kó lè mọ ohun tó ń ṣẹlẹ̀ náà àbí kí lẹ fi òmọ́ mi. o mà rí yẹn sọ jẹ́ ìpè lóòótọ́. olórí burúkú gbogbo iṣẹ́ tọ́mọ ń ṣe ó fẹ́ ti fi tiẹ̀ fi bà tèmi jẹ́ wo má bẹ́ẹ̀ fà á ìwọ náà gbà. báwo ló ti rìn kí. hello mọ́mì. hello Dóyin. ma um, ṣé wàá ok ma. mo wà àní mo wà sẹ́ẹ̀ mo wà. mo wá sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ni mà mi ò sí ilé. wò ó ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀ mọ́mì. olórí burúkú wèrè ìyá ọkọ ẹ o lè ní olóṣì ni o. o jẹ́ mọ̀ pé gbogbo owó tó fi ń ránṣẹ́ obìnrin yóò wà kálé kankan kò ṣe nǹkan kan kò ṣe nada ó ń kówó jẹ ni. mọ́mì kò possible ah kò possible <laughs> ibùdó lẹ ti gbọ́ yẹn. níṣẹ́ ló ń náwó lọ ra yìí tiẹ̀ tó bá rí oríṣiríṣi nǹkan ló ń rà wọ́n ní bó ṣe ń ra góòdù ló ń la aṣọ ló ń ra gèlè ló ń ra létẹ̀sì ló ń ra gbogbo ẹ̀ aṣọ owó ẹ̀ ló fi ń ra gbogbo ẹ̀. mọ́mí ẹ̀dẹ̀ ṣọ́ pẹ̀lú nǹkan tẹ́ ń sọ yìí. pé ṣé mo ṣọ mo fẹ́ ṣọ padà àbí kí ni wọ́n tó ń bá yàn sọ. <laughs> mọ́mí mi sọ pé ẹ̀ ń parọ́ mo kàn fẹ́ wà ṣú ni because nǹkan tẹ́ ń sọ yóò fọ́n ni o. àní kò kọ́ dé kò ṣe nǹkan kan okay um, anyway ṣé mo kàn tó ṣẹlẹ̀ sí ni pé mo sáré wá kí ọ̀rẹ́ mi kan ní mi ò sí nílé ṣùgbọ́n tí bá ti délé èmi àti Dọlápọ̀ àjọ máa pè yín ni ṣe ti gbọ́. ó dáa kò burú tó bá ṣáà ti délé kó pè mí o. anyway ẹ̀gbọ́n mi ńkọ́ ṣọ́ wà òkè ṣe wà òkè ṣá màá pè yín padà dé tàṣẹ ti gbọ́ mi màá pè yín padà. kó tètè pè mí o <laughs> ó dàbọ̀. mo ti bá sọ ó dín ibi tóun wà kóun ò lè sọ̀rọ̀ àmọ́ o ṣàgbọ́ tí mò ń sọ pé tó bá ti délé ńṣe ni kó pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti lóun máa pè mí tóun bá ti délé. Ah, òun ló mọ̀ mọ́ mi wàhálà tí ẹ nìyẹn ohun tó kó rẹ̀ sí nìyẹn kó tètè kàn. àtúbẹ̀rẹ̀ ìyẹn ló máa rí sọ ìyẹn là ń sọ ṣé ní gbogbo eléyìí ìwòwò tó bá ti ṣí kàtà sílẹ̀ tán ìwé ló kù bẹ̀ gbogbo tán ló ti kó tàn yín. àsìkò wa la wà tàtẹ bá ti. ìyàwó ẹ̀ tẹ̀ máa ń ranjú nílé yẹn sì ní jàre. ó ti bẹ̀rẹ̀ sí ń jẹ́wọ́ rẹ̀. ìṣe ní jowú ṣé ọkàn máa rí rẹ̀ báyìí nílé màá kàn máa ṣe bákan bákan. èlé wé ìgbà tó yẹ oh <laughs> so wọ́n okay. nífẹ̀ẹ́ mi ah, ah. ò fẹ́ kí mi ni tó tútù yóò pọ̀ tó tẹ́ gbọ́dọ̀ pọ̀ lọ tó ga anyway ọ̀rẹ́ mi ńkọ́. Um, ó wà ó wà. ẹ tẹ̀ kìíyẹn lẹ̀ ẹ máa rí létà mo tẹ̀ máa rí létà lálẹ́. ọ̀fẹ́ sáyé dé sàlẹ̀ ń bẹ̀yẹn mo tẹ̀ rò pé one. Uh, anyway, later. So ń dúró ni bílá kọ́ máa bọ̀ mọ́tò wọlé wọlé wọlé wọlé jẹ́ ká lọ jẹ́ ká lọ jẹ́ ká lọ. kí ló wá dé tí wọ́n sáré wọnú mọ́tò bẹ́ẹ̀. jẹ́ ká lọ one second nígbà jẹ́ ká lọ a ah, mo ṣe fẹ́ lẹ́yìn. Kílọ́pọ̀ wọnú mọ́tò kò jẹ́ ká lọ. Kí ló dé tó kàn wá ń gbọ̀n tó ń pariwo òde calm down now. Ah, kí n calm down tí ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ti rí wa kí n calm down. Ìgbà tó rí wa ń kọ́ ti bá òkè tí wọ́n sọ pé àti ìgbà. Drive mọ́tò jọ̀ lọ, drive mọ́tò kò jẹ́ ká lọ. A ní kó calm down o fẹ́ lọ sọ. Mi ò lè calm down, mi ò lè calm down. Ah, orí ṣe kí wa ni ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ó sì ní òun àrílálẹ̀. Ọ̀bìdá ọ̀bìdá kó lọ́wọ́ report anything. Mi ò ṣàbí. Kí ló ṣẹlẹ̀? Start mọ́tò kò jẹ́ ká máa lọ yẹ́yẹ́yẹ́. dúró. fami gbé bá fami bẹ̀rù wọ́ mi fẹ́ kíyàwó ẹ̀ bá mi gbà yìí jẹ́ kí n máa lọ bá mi bẹ̀rù. ibo ló ń lọ sí i. jẹ́ kí n máa lọ wú mi fún ìfẹ́ kíyàwó ẹ̀ bá mi because mi ò fẹ́ wàhálà. Oh, so ilé tó ní kaba bọ̀ ń ṣe kọ̀ wá kọ́rù fẹ́ máa lọ ni. mi ò lè dúró ó ṣàrí pé ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ti rí wa wo mi ò fẹ́ wàhálà. mo ní kókó ra nù yes torí ẹ ni. ó kì í pín yẹn lẹ̀kùn mi tó bá tó bá fa anything má bá fa padà. mo sórí wàhálà tẹ́lẹ̀ fún àyàn lèmi ò ráyè fún. because ọ̀rẹ́ ẹ̀ torí wá ń sìn mí mọ́kọ́ tó máa tó máa lọ ṣe lálẹ́ so please just let me go i don't wanna be the cause of your fight so please bang bag me. ṣé o rò pé kò tí ì fẹ́ mọ́ òun látijọ́ yìí èmi mò ń mọ wéè tí mò ń gbégbà tá ní kò tí ó bá ń ṣe olórí burúkú táyọ̀ yẹn tó lọ rìnrìn òṣì tó káyọ̀ mọ́ níbi tí mo sábà mọ yín gbégbà láti jọ. ṣé dẹ̀mọ̀ kí mo dẹ̀ ní mi ò ṣe kínní tẹ́lẹ̀ ó ti rí nǹkan kó mi sínsìn gbogbo yẹn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà sórí wàhálà yẹn lèmi ò fẹ́ jẹ́ kí ni máa lọ fún mi ní báàgì mi tó bá dẹ̀ fẹ́ wá mi wá mi sọ́dọ̀ ọ̀rẹ́ mi níkẹ́. ọwọ́ mi tilẹ̀kùn ṣe ti gbọ́ jọ. ọmọ táyọ̀ yìí o mo ti kí wọn náà tiẹ̀ dúró náà wò bóyá ẹnu mi káyàwó mi bóyá ẹnu mi ò ká kí mo fẹ́ ṣe sí yàn. níbi ìwé kí ni ìlà o. ọ̀nà yẹn mo pa lọ yóò nílé àná tó máa lọ ṣàlẹ́gbẹ̀ẹ́ títí lọ. ṣolúwa àtàwọn ìfẹ́ tí ò sí nínú kínní a ní kò jẹun sí olóòjẹun a tún gbé drinks sílẹ̀ òtún lóòtún ni màá stupid gan wọ́n ní màmá ẹ̀ òun sọ òun tẹ́wọ́ pàpàpàpàpà pé bọ́ọ̀lù ẹ̀kọ́ pé màá nà jáde fún wa. bólẹ̀ tí ní yọ ó bóyá lanu pàkà òṣì bí ewúrẹ́ òǹgbò ó bóyá sọ̀rọ̀ ṣé wọn kọ ẹ̀yà bí wọn lórí ẹ̀ òkú ẹ̀yà èmi ò ní èmi ò ní fúsù mi kan báyìí mú mi ẹ̀wẹ̀ jọ ṣe wò èmi gbẹ̀mí àtàwọn. lẹ́jọ́ ẹ sáwọn ẹ ti kú ẹ. kò ní ìwọ mi mú mi kò ní ìwọ mi èmi èmi èmi yàrá kan náà olóhùn ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀jẹ̀ kọ́nà kí ló fariwo nínú ilé mi kí ló ní. àlọ́dọ́ kí ló dé kí ló dé kí ló fariwo. ariwo náà dà tá a pariwo. ìyá doyin ṣé òsì ìwọ ni mo wá bá sórí mo fẹ́ kó wọlé báyìí sórí gbogbo dọ́kúmẹ̀ntì ilé ọmọ mi àti kọ́kọ́rọ́ ẹ̀ everything kò lé mi lọ́wọ́ báyìí nítorí mo ti gba kọ̀ǹtráktọ̀ ìmíì tó máa lọ ṣiṣẹ́ ń mi ò fẹ́ ọwọ́ ẹ̀ ń bẹ̀ dúró sọ́ni kò lọ lò fún mi ni. kí ni wọ́n lò. kò lè ṣiṣẹ́. ní ìwọ. o ò lè bá mi lè. àdógbò òkèlè ti máa lo nǹkan fún. èmi kò wá mi rí ẹ. ọmọ mi nà ní. sọ ò dá mi wọ̀ ní. ọmọ mi ẹ̀mí wọ̀ ẹ̀ ṣe bá gba kí wà lọ́jà orí ọmọ tuntun wọn abẹ́ orí wọn àná sí àná kí ni ká ti gbọ́. ṣé o fẹ́ ra aṣọ fún mi ni aṣọ wedding ni ojú òtẹ̀ ni wedding ni. Ah, kọ́ ló ṣú ẹ̀ jọ thursday ó máa ṣe engagement on thursday then ó máa ṣe wedding jọ saturday. three days time. yeah. Ah, èyí dẹ̀ ni monday ṣáṣe má ráṣọ ràṣà. aṣọ wà lẹ́yìn boot mi èmi wò pé kí n gbé ẹ ká lọ sọ́dà àti mc ká àti mc bá wa rán. ẹ really. ṣé àti mc máa bá wa rán ṣá. yẹ ẹ wọn máa bá wa rán ẹ ṣé báyà máa bẹ̀ wọn náà ní ẹgbẹ́ náà ló máa jẹ lábẹ́ ẹnu mi àkókò pé wọn dábàá pé wọn fún wọn máa wọn máa bá wa rán. Hmm. Hmm, kò sí wàhálà á lọ à ọ̀rẹ́ mi lágbọ́rọ̀ lọ́hùn next wedding báyìí tiẹ̀ ni hmm. wo gèlè mi báyìí ó máa ga tó yìí ló wá ń ṣe ẹ́. wo tóyìn jọ mo ti máa sọ fún ẹ mi ìfẹ́ máa ká máa discuss ọ̀rọ̀ ẹ mọ́ i don't wanna talk about it. kò dáa o èmi ò láì kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìjà tó wà láàrin ọ̀wà àtọkọ ẹ ọlọ́run lè bá yín parí ẹ̀ tọ́lùm bá dẹ̀ wá parí ẹ̀ fún yín ọlọ́run àfọ ẹlọ́kọ tiẹ̀ ṣó ti gbọ́ má máa sọ pé òun ṣe wedding kò dáa. I don't even want to talk about it, má jà á sọ because anytime tó bá ti ń sọ ó máa ń piss me off me. like kí like láìkẹ́. ìwọ ló mọ̀. ah kò sí ọ̀n lẹ́nu ilé ẹ̀ṣẹ̀ wa dá báyìí everybody ńkọ́. ọkọ mi ti lọ bí iṣẹ́. ìfẹ́ ah, ah. mi ńkọ́. ìjẹta màá ni mo délé lálẹ́ kẹ̀ lọ́kọ mi sọ fún mi pé ó ti kó lọ ó ti rí ibì kan lọ. ó ti kó lọ. ó ti lọ o. Ah, eh? Eh? kí ló wá pẹ́ lẹ́yìn rẹ̀. ẹ̀rí kọ́ ṣáà dídí pè mí ọkọ ẹ gangan kan òkè sọ̀rọ̀ ló ti jáde. <laughs> ṣé o láì bó ṣe kó lọ ni. o mọ̀ torí pé ó ń fún ẹ ní problem ṣe ń wò kí ṣe ah, dáa tó kílẹ̀. ìyá ah, kó lọ ibi tó bá wọn jẹ́ àgbàgbé ọ̀rọ̀ tí ibi tó bá wọn ní kókó lọ tó bá wọn kókó lọ sí mú kò sí ìtókàn mi. Eh. jẹ́ àsọ̀rọ̀ wedding jàre. yéè mo ti gbàgbé kì í sọ fún ẹ. Ah, bẹ̀rẹ̀ pé ta ni mo rí. ta ló rí. ta ni mo rí. Hmm. ta ló rí náà. ojú. Hmm. ojú ló ge. n rí lẹ́yìn. ibo ló ti rí. o lè mọ bẹ́ẹ̀ ah. ibẹ̀ yẹn le gan jẹ́ bẹ́ẹ̀ pé tó ní n pè òun aago ẹ̀dá mọ́. ojú pépè ká tẹ ìbá ìtẹ̀sí wedding yẹn bí òun náà wà lọ. ojú ojú ò ní wá aago ah. ọmọ alẹ́ òkè lórí ìgbẹ́lẹ̀ ojú mi ọ̀rẹ́ wà bí eh. hold on. ojú ló ah, ah. ṣe bàgbà kí wà lọ́jà orí ọmọ tuntun wọn abẹ́ orí wọn àná sí àná kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ̀ gbọ́ ṣe bá gbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná. ṣé o sì báwo ni orin yín ṣe rí báyìí. Mọ́mí kí ló ṣẹlẹ̀? Mọ́mí dọ́yìn. Ah, ṣé o sì máa? ẹ dúró wọ́n mi dìdọ̀ yín kó àwọn èèyàn wá sọ́dọ̀ yín wọ́n sọ pé ẹ̀yin ò lè pẹ̀gbọ́ ó lé lọ́wọ́ ọmọ àwọn ẹ̀kọ́lé. <sighs> mọ́ mi ẹ̀yin ṣàmùfẹ́ bẹ́ẹ̀ èmi ni mo ṣẹ̀yìn o ṣẹ́gbọ́n ẹ mọ̀ pé tí ò bá sí nǹkan tó dé náà kò sí gbogbo nǹkan tó máa fa insult yìí náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má rò rárá ṣe gbọ́ ẹ jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ yín. ṣé ó wà ń bẹ́ẹ̀ ni mà. màá pè màá máa pè létà mú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má gbé sọ́kàn ẹ jọ̀ọ́ torí òun lẹ máa máa gbé sọ́kọ̀ tẹ́lẹ̀ máa rò ó sìn yín ṣẹ́gbọ́ ẹ̀jọ̀ ń torí ọlọ́run ṣé ti jẹun ẹ pọ̀ lọ́mọ màmá kọ́ mi létí wọn tọ́ba. dọ́yìn ànímọ̀ hmm? sọ fún ọ pé nǹkan tí mọ́mì ẹ ṣe sẹ́ ó kù díẹ̀ káàtó. dúnà <laughs> kí ni mọ́mì mi ṣe tó kù díẹ̀ káàtó kí ló ṣe ní òtún báyìí pé mọ́mì sì ti ẹ ní kọ́ kí ló fìpọ̀ màṣẹ náà. ok nǹkan tó ń sọ ní sìn pé bí mọ́mì ẹ ṣe lọ pèrò lé mọ́mì tọ̀dọ̀ mi lórí yẹn ó wà òkè bẹ́ẹ̀. kò kàn mí kò kàn mí because kò easy wọn náà dẹ̀ mọ̀ pé kò easy báwo ni mo ṣe máa sẹ́ni owó sí mọ́mì sí ẹ tí mọ́mì sí ẹ máa lọ máa fi kọ́lé tiwọn. Oh. ẹ́ disgrace ọkọ gbé me lé mi sílẹ̀ náà. ok o lè ní mọ́mì mi àbí. èmi eh, ò sọ bẹ́ẹ̀ wọ́n ló sọ bẹ́ẹ̀ o I don't care. Ah. bàlódà àwọn àgbà náà ti sọ wọn ní tóbìnrin bá ṣe òun fún ni tán á tún dúró tì ní lọ́rùn. story ni gbogbo yẹn mi mọ̀ tó sọ. ṣe. sọ̀rọ̀ ṣì fún mi mo sẹ́ndì owó sínú lọ́ọ́ fi kọ́lé tiwọn ó ṣe easy nìyẹn. Dọ́lápọ̀ níbo ló ń lọ. dọlápọ̀ wọn ni mo bá sọ̀rọ̀. dọ̀yìn ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. fún kí ni. o ṣe ibi tó ti bẹ̀rẹ̀ o dẹ̀ ṣe ibi tó bá mi dé. níbo ni mo bá ẹ dé o. ọlọ́run ò ní padà lẹ́yìn ọlọ́run dẹ̀ ní padà lẹ́yìn mi náà. <laughs> so ẹ ti jọ pa ẹ ti jọ kún àbí o ti plan tẹ́lẹ̀ láti kó kúrò nílé àbí because o sọ ibi tó ń lọ sí. Dọ́lápọ̀ wọ́n tó bá fi lè kù jáde bọ́ta ń bẹ̀ yẹn máa jẹ rẹ sínú beanbag máa bẹ̀ jù síta. pé lọ́dún ló mọ̀ kọ́ tí mo ti ṣe fún Dọ́lápọ̀ nínú ayé mi. Tọ́lẹ̀, hmm? má sunkún mọ́. Because kò worth it at the end of the day tó bá ní kó má sunkún títí dọ̀la nǹkan tó ṣẹlẹ̀ ò ní kó má ṣẹlẹ̀. Ọ̀nà ọ̀rọ̀ tó dẹ̀ ń sunkún lé lórí àwọn láìtì Yemi kan ti mọ̀ ti pẹ́. Ó ti mọ̀. Ó ti mọ̀. Ó dé wá sọ fún mi ò kàn lè sọ fún ẹni because tí n bá sọ fún ẹ ó máa dàbí pé mo fẹ́ dalé ẹ̀rù mo fojú ara mi báyìí mo fi rí wọn ọjọ́ tí mo wá sílé ẹ̀ tó sọ pé ó ti kó kúrò nílé like two days before that time ni mo ti mọ̀ but mi ò kàn lè sọ fún ẹ because ayé máa nítorí pé lè tèmi ò tó mi ṣe fẹ́ kí lè tiẹ̀ náà dàrú torí mi ṣe sọ fún ẹ jù má ké mọ́. Dọ́lápọ̀ ṣe mí, Dọ́lápọ̀ ṣe mí. Mi bá má jẹ́ kó lọ. Ìwọ ló ti fà á. Ìwọ má jẹ́ kó lọ. Ṣé ìwọ ló ti fà á? Because ọkùnrin nǹkan kékeré náà máa ń wá tán máa fi ń kẹwò ni. Ìwọ náà imagine mọ́ sí ẹgbẹ́ ẹ láti Nàìjà. Wọ́n sọ̀rọ̀ fún un. Ìwọ náà dẹ̀ ti take care. I don't know, ìwọ ló lè ti ta mo ti mọ̀ kọ́ kékeré náà máa fi kó ojú tiẹ̀ náà tí wọ́n á ń ta tẹ́lẹ̀ because tó jẹ́ ò bá sí ń ta tó wá condition tó wà yóò tiẹ̀ ní pé kó máa sunkún kó sunkún láti èní títí di ọ̀túnla ìyẹn ni kó padà wá but I believe if you guys are meant for each other I will definitely come back. Yeah o ṣe o ṣe. ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn fún mi látànà. adé má bínú. mo kàn pé fóònù ẹ ò dẹ̀ gbé. má bínú ṣe wà náà èmi àtẹ̀gbọ́n mi á bízì gan àjọ wa together ni sómi kan tẹ̀lé gbágbó rárá. ṣé wọ́n kè má bínú. àǹfààní bá wà ní. wo wo for the past two months ni um, period mi ló ti ṣe bákan mo wá ṣáà mo ṣáà sí asda lánàá mo lọ ra pregnancy test kit ìyẹn ṣáà test positive and mo ṣáà fẹ́ confirm mo ṣáà lọ bá gp mi ṣá gp mi ṣáà ni mo ti wà two months gone ké mo ti wà two months pregnant. Eh? so nǹkan tá a máa ṣe ń sìn mo kò jẹ́ ká ṣe. two months ah ìwọ ọlọ́run mà ṣe two months ṣé o rí nǹkan tí mo expect òun náà ló ń ṣẹlẹ̀ yìí. kí là ń sọ kí ló ń sọ nǹkan tó ń expect nìyẹn wo tí ò wá ṣe pé NHS máa fún mi ní two months kìíní kan tó bá mi yọ àbí àwọn private máa gba like five hundred pounds ó rò pé èmi máa foyún lẹ́ni èmi ti máa yọ̀ náà ah, ó dẹ̀ sọ pé nǹkan tó ń fẹ́ ni owó tọrọ síbi tọrọ wa kó sọ̀rọ̀ gidi. ee ó fẹ́ lọ yọyún. mo máa yọ ni. ó máa yọ oyún tèmi. yes. orí ìyá mi àti bàbá mi ò ní fún ẹ ṣe kó yọyún bébì mi jọ torí ọlọ́run gbogbo nǹkan tó ń wá ní ayé ẹ ni mo fi bẹ̀ẹ́ foyún ìsílẹ̀ jọ ó mọ̀ kí àkọ́kọ́ ńgbà tí mi àti ẹ kọ́kọ́ máa ríra mo sọ fún ẹ pé mi ò mọ̀ ṣe kú ṣe é ṣe now èmi àti ẹ àti ń fẹ́ra o nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ kò sí nǹkan tó wà nùpọ̀ lóyún káfoyún sílẹ̀ five hundred pounds tán fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ sìn tó bá fi ń tọ́jú ààrẹ ìwọ náà mọ nǹkan tó máa fi ṣe nà. mo mọ torí ẹ náà ni mo ṣe òun náà ni mo rò sórí ìwé tó ń sọ òkè ẹ̀gbọ́n mi ń kọ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi tó yẹ pé wọn ò tẹ̀ gbúdọ̀ ọ̀rọ̀kùnrin lẹ́yìn mi ká tó wá sọ pé mo lóyún. in fact sori bá a ṣe wà yín sìn bóyá ká lọ sọ́dọ̀ bọ̀dẹ́ ẹ lé ni kí n lọ explain fún bọ̀dẹ́ ẹ pé ẹ̀gbọ́n ìyàwó mi ti lóyún o àbí kí ló fẹ́ because àwọn family mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń disturb mi pé mo láti mú ìyàwó wá sílé wọn àdẹ̀fẹ́ kí n fẹ́ jà mọ́. sọ́rọ̀ ẹ̀gbọ́n mi náà ló kàn sọ bẹ́ẹ̀ yẹn ṣá ẹ̀rù ò tẹ ẹ̀ bá ẹ́ sórí tó máa tẹ̀ ọkọ rí ẹ̀ ní tó bá pa á gé orí ẹ̀ sílẹ̀. bọ̀dẹ́ ya pa mí ọmọ fìyàn lẹ ìlú òfin láwa ẹ kò sí ní bọ́dẹ̀ fẹ́ ṣe fún mi ìyàwó mi sì lóyún ṣé bọ́dẹ̀ ló fẹ́ fẹ́ yìí bọ́dẹ̀ kọ́ ló fẹ́ fẹ́ náà. ṣé mo kọ yẹn ṣé ó mi yẹn tó pè wá lọ́ba wọn yẹn tó ẹ̀fìn yẹn lẹ̀ ìyẹn ò possible ṣé àfi everything lẹ́ẹ̀fẹ́ mi kémi handle ṣé bẹ́ẹ̀ mo bá wọn gbé màá mo tí màá ṣe sort side wọn out ló ń bẹ̀rẹ̀ jẹ́ ká wọlé náà. ebi ń pa mí ṣe olóúnjẹ mi. ẹ mọ olóúnjẹ ó yà wọlé. ẹ kò wá lóyún ọmọ dáadáa báyìí lóyún báyìí olófẹ́ kò ń jẹ láyé. orí mi ò ní gbà o. Táyọ̀ Táyọ̀ má bínú sí i ó ṣàrípò tó wá bẹ́ẹ̀ ojoojúmọ́ ló ti wá sílé mi pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kí n bẹ́ẹ̀ mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ gbọ́ tèmi. Eh? jọ nítorí ọlọ́run má bínú sí ṣùgbọ́n jọ nítorí ọlọ́run ṣùgbọ́n pé tí kò ní ọ̀gbìn kan ni wá bẹ̀yìn ṣùgbọ́n hmm? má bínú má bínú hmm? mi ò kúrò ọkùnrin kankan mi pẹ̀lú ẹ̀ you know I want the best for you jọ hmm? just Jay. Yeah? I think you should come say sorry to her. 5 Five, I'm sorry. Please forgive me. Oh, I love you so much. I'm really sorry. Please forgive me. Please. I love you, honey. <laughs> I've been waiting for you to come. <laughs> so much. <laughs> have What have you got in your pocket? Oh. ṣe ń ṣe. mọ́mì kí n wẹ́ lómi ẹ wo èmi gan ẹ̀ṣẹ̀ fẹ́ pè yín nìkẹ́ tó pè mí ṣé nígbà tí dọlọ́pọ̀ máa fi mí lé tó máa kọ̀ mí lẹ̀ lọ mi ò mọ̀ pé mo ti lóyún. ẹ ẹ ṣe mọ̀ pé mo ti lóyún sìn ni mo mi ní ìtẹ́mọ́ kan ti máa ṣe ó ti sú mi. Ah, mọ́mí ẹ wo mi lè ṣàlàyé fún torí pé ó ti fẹ́ lómi ó ti fẹ́ nífẹ̀ẹ́ mi ọmọ tó bá wá gbélé tẹ́lẹ̀. ó dà kò burú sórí pòsíṣàn tó wà báyìí ipò tó wà yìí má dára ẹ láwọn má ronú rárá o fẹ́ wá máa sunkún má sunkún wo ṣé o mọ̀ pé ipò tó wà yìí kò need, kò stress alẹ́ kó fún rẹ̀ wà lá kó fọkàn ara ẹ̀ balẹ̀ ṣó wá fẹ́ gbọ́ kó lọ ra tíkẹ́ẹ̀tì kó kó ẹrù ẹ̀ kó máa bọ̀ nílé a máa yanjú gbogbo ẹ̀ sọ̀rọ̀ mi yé fọkàn ara ẹ̀ balẹ̀ má sunkún má sunkún. Mm. Mm, mo pé mo ṣe máa ń lè láti book ticket ni bóyá títí ìparí oṣù iṣá máa wálé. ẹ lọ rà ṣáà máa bọ̀ nílé. màá pè yín tí bá máa wá má wọrí. mo ti gbọ́ màá lọ book ticket mi sí i. mo ti gbọ́ mọ́ mi mo ti gbọ́ mọ́ bá yín sọ̀rọ̀ létà ṣé ti gbọ́. ó dàbọ̀ my dear. <laughs> Eh, eh, eh. ìyá ń ṣe tiẹ̀ níbí ọmọ wa ló ń ṣe tiẹ̀ lọ́hùn lémi ẹ mọ ẹni tẹ́ ń bá pò ẹ mẹni tẹ́ ń bá fà ah! ẹ gbà <laughs> tó yẹ kí tẹ́ bá ń gbọ́ orúkọ mi kẹ́ máa mẹ́họ. Ah! ẹ tí mọ̀ kọ́. kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ̀ gbọ́ ṣe bá gba kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná eh, kí ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ̀ gbọ́ ṣe bá gba kí wà lọ́jà kórí ọmọ tuntun wọn abẹ́ orí wọn. àti dẹ́yìn dẹ́yìn àti dẹ́yìn dẹ́yìn ah, ẹ káàbọ̀. báwo ni. dáadáa ni mo sẹ́fà múbọ̀ dùbọ̀. of course. Ah, ẹ káàbọ̀ gan ni. kó sì kó lọ kó bu yín rùn lọ́kẹ́rù wájú rẹ. ilé ọjọ́ ayọ̀ lọ́jọ́ èní yóò ti lè kọ́ra jù. àbúrò mi ò jáde àbúrò mi ò ṣe rí jáde jáde kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí ohun ayé ẹ̀ gbọ́ ṣe bá gba kí wà lọ́jà orí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí ohun ayé ẹ̀ gbọ́ ṣe bá gbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná. ẹ sórí nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe fún mi láyéláyé mi lè fẹ́ mọ́ tó bá padà wá bẹ̀ mí gan mi ní dá lóhùn. orí po fọ́ọ̀nì gan ò ní fẹ́ mọ́ wọ́n ti ń tàn ẹ́ ṣá ṣọ́dọ̀ àwọn tó sọ fún ẹ pé máa jó lọ mò ń wẹ̀ yẹn tó bá ṣe báyìí òun nílé yẹn kankan owó tí mo ní ni mo yẹ ẹ padà sọ́dọ̀ ọkọ ẹ padà ó ní láti padà ni. dùnà ṣé ògbọ́n kan tí mo sọ pé ó ṣe fún mi. dòyìn kí ni bọ̀bọ́ ìṣe tẹ́nìkan ò ṣe nítorí ọlọ́run kí ló ṣe ẹ́. láyéláyé mi lè fẹ́ mọ́ mi ìtẹ̀lé padà sọ́dọ̀ ọlọ́run bò ní jẹ́. bẹ́ẹ̀ ni mi lè fẹ́ mọ́ o. o lè fẹ́ mọ́. mi lè fẹ́ láéláé. ẹ é báwo ni. ẹ dòyìn mo fẹ́ sáré dé aladi market. ẹ jẹ́ bá mi ránṣẹ́ bọ̀ ṣe gbọ́. ẹ bọ̀ kí ló ṣe. Hmm. àǹtí ẹ kì í bá Doyin sọ̀rọ̀ rárá o Doyin sọ pé òun ò lè fọkàn òun mọ́ ẹ dẹ̀ ń wò ó rùn ẹ dẹ̀ ń wò ó rùn àǹtí. ọkọ gbọ́dọ̀ ṣó ti máa rìn ni <laughs> ṣọkọ nìyẹn ni ẹ ọkọ tó pé olè ọ̀lẹ tó pé owó àbúrò mi báyìí yìí ló fi ń gbéra wọn lé wọn ló wá ní kó padà lọ kó lọ fọkọ ẹ ẹ wo ẹ bá kí n bára yín sọ òtítọ́ ọ̀rọ̀ kí olúkálukú kó gbé ilé ẹ̀ jẹ́ ṣó ti gbọ́ mi wò ó doyin tó bá yá ẹ wà á yọ oyún ìdànù ẹ wà á gbọ́ pálí ẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ wà á gba London lọ wà á lọ gbégbá ayé tuntun ẹ ṣé ìrí bí mi ṣe ń dán ni ìwé ìmọ̀ pé tí obìnrin bá ní owó ẹ̀ lọ́wọ́ ọkùnrin á fi ẹsẹ̀ ara ẹ̀rìn wá ẹ jókòó sí bí ẹjọ́ ń parọ́ fúnra yín ṣe rọ̀bọ̀ rí wọn lọ fẹ́ gbọ́ nǹkan tó sọ òun náà fẹ́ gbọ́ pálí o fẹ́ lọ o sílẹ̀ tó fẹ́ fẹ́ mo sọ́ọ̀rì fún ẹ. hello okay. ṣẹ́wà pa. ọmọ tó ah, ah. ojú ẹ̀ rè mẹ́ta ìjọ kan pẹ̀lú ṣé wọ́n kì í. ṣé mo ṣe bẹ́ẹ̀ tí júlù mi sí mi ah, ọ̀dọ̀. mo understand bí lọ́nà ń ṣeré náà olúkàkú ló ń ló ń hustle káàkiri. iṣẹ́ ni ó fà á tí mi ti fi wá yọjú sí i. lórí ọ̀rọ̀ nífẹ̀ẹ́ mi ìyàwó mi mo fẹ́ rí yín fún. nífẹ̀ẹ́ mi. nífẹ̀ẹ́ mi àbúrò yín ìyàwó mi. ẹnà ìyàwó mi. no ìyàwó mi àbúrò yín nífẹ̀ẹ́ mi. ìyàwó mi nífẹ̀ẹ́ mi. ẹ̀gbọ́n ẹ má bínú mo ti fẹ́ try láti wá rí yín láti ṣàlàyé fún yín because ìgbà tí ọ̀rọ̀ Tóyìn yẹn ṣẹlẹ̀ mo ti sọ fún un mo ní kó jẹ́ ká wá bá yín but ó ní ẹ máa bínú gan pé ẹ̀ ní láìkẹ́ so that is why tí a ti ṣe wá bá yín. ọ̀rọ̀ oyún oyún ṣẹlẹ̀ láàrin wa àti nífẹ̀ẹ́ mi. wọ́n mọ̀ rò pé bóyá máa ti sọ fún yín ní ẹ̀gbọ́n. ṣẹ́rí. nífẹ̀ẹ́ mi lóyún fún ẹ. sí ìwé ẹ̀gbọ́n ẹni mi ṣá. ẹ adé kí ló dé. nífẹ̀ẹ́ mi báwo ni. mo wọ ọkẹ kí ló dé. oyún wo oyún wo oyún wo kí ló ń bá wọn sọ oyún wo. ó dàbọ̀ ó dàbọ̀.

báwo ni ọmọkùnrin ṣe dé sí i. tí mò ń bí ẹ látijọ́ ẹ̀ tó sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. adélè ti fa gbó o adé tó yẹ pé ọ̀sán kan òru ọtí àti sìgá àtọ̀ àti igbó ni ó lè jẹ́ pé ó ti fagbọ́ ẹ̀kọ́ tó máa bọ̀ wo jẹ́ ká ni mo ṣòro adé ń pọ́nlé jẹ́ máa lọ sùtà òtútù yìí pọ̀ já máa lọ. wo bí wàá torí mo ye tutù tó bẹ́ẹ̀ náà ni mo burú sí o tí o bá sọ nǹkan tó wà láàrin ìwà tàdé tí o bá sọ nǹkan tó wà tí bá gbá ẹ mú. yóò trust mi ta ló ní oyún náà ẹ sọ̀rọ̀ kò yín. mo níta ló ní oyún inú ẹ. Ah, Dọlápọ̀ mo forí mọ́mí ẹ̀bẹ̀ mo forí gbogbo nǹkan tó pọ́n lẹ́nu ayé ẹ̀bẹ̀ nítorí ọlọ́run jọ má bínú sí mi Dọlápọ̀ jọ má bínú sórí gbogbo nǹkan tó wà ń po yín everything from head to toe how it all started mo máa sọ fún ẹ Dọlápọ̀ jọ. nífẹ̀ẹ́ mi pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ọ tí mo fi ìyàwó mi lẹ̀ nítorí tiẹ̀. dàpọ̀ jọ gbogbo kan tó wà díẹ̀ máa sọ fún ẹ jọ torí ọlọ́run mo forí mọ́ mi ẹ̀bẹ̀ jọ jọ gbogbo ẹ ní máa sọ fún ẹ má bínú. wá ń tọ̀ mí láti jọ ẹ̀ oṣù mélòó lóyún sí wàánú ẹ̀ tí òun parọ́ fún mi pé mo lóyún. má sọ gbogbo ẹ̀ fún ẹ bó ṣe jẹ́ mi tẹ̀lé parọ́ má sọ gbogbo ẹ̀ fún ẹ jọ. Ah. Ah. jọ tẹ̀lé tẹ̀ jẹ́ ká lọ lé dada pọ̀ jọ má sọ gbogbo ẹ̀ fún ẹ pàmí sílé má pàmí síta jọ. Dele. Yeah. Orí pọ̀ àwọn obìnrin burú ṣá. Bọ́nà ọ̀rọ̀. ṣé nǹkan tí nífẹ̀ẹ́ mi ṣe yẹn ṣó ni all along gan fún mi ní impression wípé oyún tó wà nù èmi mo ní ta ni mo wá lọ pàdé bọ́ọ̀yì adé kó explain everything tó ṣẹlẹ̀ nípa oyún yẹn fún mi èmi wá gbé sílé màmá tọ́jú ọmọ ọlọ́mọ ọmọ àlè. but o fọ́ níṣà nígbà tó ní àwọn obìnrin burú ṣé o mọ̀ pé àwọn ọkùnrin gan burú ju obìnrin lọ. kò yé mi. ok nígbà tí ìwọ fọwọ́ rẹ lọ mú obìnrin wálé wá sínú matrimonial home ẹ tó tún bá alájọṣepọ̀ ṣé wàá tó òwò yẹn ṣó bójú mu. à ń sọ nǹkan mi ìwọ ń sọ nǹkan mi báwo ló ṣe relate. two wrongs can never make a right relationship tó ti ń build bọ̀ láti naija tẹ́ fi fẹ́ra yín kó tó di gbọ́mọ yẹn wá sí London ó tún padà wá sí Nàìjíríà wàá mú ẹ mẹ́rin kò sóbìnrin mi tó lè lọ́ọ̀bù ẹbí ti gẹ́ yẹn mọ́. so kí ló ń try láti sọ ń sìn. nǹkan tí mò ń try láti sọ ni pé kó padà lọ sílé kó lọ bẹ ìyàwó ẹ kó dẹ̀ kó padà lọ sílé. kí n ṣe kí ni bóòlù ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí nǹkan ń ṣe báyìí no ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti Doyin ṣé oògbọ́n pa ẹ ni ṣé mo sọ fún ẹ ni mo ní Doyin pé mọ́mísì tèmi ní olè ó lóun fọwọ́ ránṣẹ́ sí mọ́mísì mi mọ́mísì mi ná ó fi ṣe nǹkan míì wà ní kí n padà lọ bá no èmi èmi ò fi mọ́mísì mi wọlé bẹ́ẹ̀ àtọ́ kí ni gbogbo ra nìyẹn. ọ̀rẹ́ ṣòro àdìfáìsì máa fún ẹni pé òun láti bá a lọ bẹ̀yà wẹ̀. má fún mi láti wá ìsinmi ọsẹ nǹkan tí mo tẹ fẹ́ gbọ́ nìyẹn mò ń lọ. ok ok ok mo ti gbọ́ tiẹ̀ tó bá gbọ́ tèmi. ní o fẹ o fẹ o lọ bíṣẹ́ lẹ́nu iṣá. ọmọ ọ̀dà lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́. no wonder tí o yà ló ṣe ń sọ gbóra kí ló kí dóyin. jésù kì í má fọwọ́ mi bàtà rà mí jẹ́ orí inú mi àná sí àná má bà tó mo mà serious ń pẹ́ àní kó lọ gba kọ́kọ́rọ́ ilé ẹ̀ kó lọ gba gbogbo property ẹ̀ lọ́wọ́ ìyá ọkọ ẹ̀ o ò fẹ́ gbọ́ tèmi ṣé wàá tún máa máa bẹ̀rù èèyàn láti gba nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ìwọ ṣáà ló ní nǹkan ẹ̀. mọ́mí mọ́mí mo ti ní ká fi ògbè fọ́ lọ́run kí ni mọ́mí ṣe lọ bọ́ ìyọkàn mi pé kó fún mi ní kọ́kọ́rọ́ lé o ah, ah. kí ni mọ́mí èdè ò mà ní dì ẹ o èdè oúnjẹ èèyàn méjì pọ̀ kò tiẹ̀ lè di èmi rárá èdè ò lè dì mí ní ìyá ọkọ olórí burúkú ẹ̀ tó lóun bẹ̀rù láti lọ gba nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó jẹ́yàn gidi ni ló ti odindi nàìjíríà mú obìnrin lọ bá ọkọ ẹ̀ lọ́hùn tó gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́ ṣéyàn nìyẹn ni o lẹ́rù ń bẹ̀ ojú ń tiẹ̀ láti béèrè kọ́kọ́rọ́ ilé ẹ̀ àtàwọn nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ wọn ìgbà tọ́mọ ẹ̀ ò ti pè é mọ́ tó ti ń ṣe tiwọn ṣebí nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ wọn wàá dẹ̀ tó bá ti dọ̀la mú mi máa lọ. kó yá lọ lọ́la o. máa lọ bá wọn lọ́la. torí olóṣì olórí burúkú ni ẹni tí ò ní ṣoríire. mọ mi ìwọ tún lè pè mo ti ní màá lọ bá wọn lọ́la. ṣé e, e, e, irú èèyàn bẹ́ẹ̀ yẹn kì í ṣe pé láàárọ̀ kéèyàn ń èpè fún ọ̀sán èpè òru èpè tí ẹ wà ó kì í bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ rárá ṣá. mo ní òun bá wọn sọ̀rọ̀. ó ń bá sọ̀rọ̀ nítorí tó bá jẹ́ pé òun bá sọ̀rọ̀ ó yẹ kó tiẹ̀ ti stop ìrìn gbèrègbèrè tó rìn ní èyí tó ti dé yìí ẹ wo o nìyẹn àtàná ló ti kúrò nílé kò ìdè o. mọ́mí ẹ̀yin náà lè bà wọ́n jẹ́. báwo. gbogbo nǹkan tó bá ti fẹ́ lẹ máa ń fún un nínú ẹ̀sìn jẹ́ kó bàjẹ́. ṣé kì í ṣe ìwà tí mò ń hù sí ni mò ń hù sí ìwọ náà ìwọ náà ṣe máa ṣe bóun ṣe ń ṣe. ìmọ̀ pé a yàtọ̀ síra. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni òun ló ya òpònú àgbàyà tí òun rorí ẹ̀ kó bá bá sọ̀rọ̀. màmá bá wọn sọ ẹgbẹ́ ń jẹun ni. má bá sọ̀rọ̀. ẹ kú jókòó o pẹ̀lẹ́ dọ́yìn. mọ́mí ẹ ká sọ ẹlẹ́. ọjọ́ mẹ́ta àmọ́ mò ń bínú sí ẹ o láti bí ọjọ́ mẹ́ta tó ti wọ̀lú yìí kò má lè yọjú sí mi rárá kò má lè wá kí mi nínú ilé ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ pé mo sick nígbà tí mo dé ni. o sick. oyún yẹn gbó mi dé ni. ẹ láti gbàtà rẹ dẹ̀ ti yá ń kọ́. ẹ tó iná mi ṣe wá kí ni. báwo ni lára. Dábìlọ́lá, wọ́n bí wọ́n bí wọ́n bí. tiẹ̀ jàre. àmàmà mi bínú. ṣé ò sí o. ẹ mọ́mí ẹ̀yin kó má bàa sí náà ni mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín gan-an fún gbogbo wàhálà tẹ̀ ṣe lórí sáìtì mi ilé mo tún ní kí n wá fìyàn gba kọ́kọ́rọ́ sáìtì mi kí n bá parí iṣẹ́ tó kù níbẹ̀. ṣé wọ́n sọ fún ẹ pé mi ì tí ì parí iṣẹ́ ilé ẹ̀ ni. màmá fẹ́ gba kọ́kọ́rọ́ ilé ẹ̀. ẹ má bínú ta ni sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ mọ́mì mi ló sọ fún mi. màmí ẹ ló sọ fún ẹ pé mi ti parí ẹ. bẹ́ẹ̀ni. màmí ẹ ni mi ti parí ẹ. bẹ́ẹ̀ni. ok ọ̀rọ̀ náà wá yé mi ní sùúrù gbọ́. ewu ló wá dé ó dẹ̀ wá ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ wọ́n kọ́ ló ní ilé ẹ̀ nù. ó yá ó yá doyin ó yá dìde náà dìde náà jẹ́ dí sáìtì dídé ìjẹ́ alọ́ ah, kò sẹ́jọ́ lọ́wọ́ wọ kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀. ṣe bá gba kí wà lọ́jà orí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ̀ gbọ́ ṣe bá gba kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná ilé ogún ọdún ọdún wọ́n pẹ̀lẹ́ àti kọ́ ló ṣòro ẹ̀ bá já fara balẹ̀ ẹ lọ́ra láti bínú káyé àwọn ọmọ wa kó lè ládùn kó lárinrin yé èmi ò gbọ́ tiẹ̀ akíníkà ti gbọ́ a ó sì ṣèyí sí o ayé ẹ̀ gbọ́. ó lè kó báyé àwọn ọmọ. ṣe bá gba kí wà lọ́jà kó ọmọ tuntun wọ́. kó orí wọn àná sí àná. gbogbo ohun tá a bá ṣe káyà máa rò ó dáadáa balẹ̀ ilé gbẹ̀kúnlé mú àrí gbọ́dọ̀ o báwo bá gbàgbé ọ̀rọ̀ àná a ò rẹ́ nìkan àbáṣeré torí ayé àwọn ọmọ wa ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. ẹ jẹ́ ká dá mi lákà. kí ni ká ti gbọ́ a ó oh. ti ṣèyí sí ọ ayé ẹ̀ gbọ́. àbẹ̀ òrànà sánà. ṣe bá gbà kí wà lọ́jà orí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná. ó rè o. kí ni ká ti gbọ́ màmá sí màmá a ó ti ṣèyí sí o ayé ẹ̀bọ̀. nílé yìí ti parí. ṣe bá gba kí wà lọ́jà báyìí tí mọ́mí ṣe wá sọ fún mi fẹ́ẹ̀ ti parí ni ah, èmi ò mọ̀ nítorí o. abẹ́ orí wọn àná sí àná. pààrọ̀ ọmọ mi kó máa kó máa bà mí jẹ́ mi ò tí parí ilé all right. ẹ̀gà kọ́lé ẹ̀gà tú kì í má fọwọ́ mi bàtà rà mí jẹ́ rí inú mi àná sí àná má má tó jẹ́ mi jẹ́ ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ẹlẹ́dùn àmọ́ bẹ̀rẹ̀ àná sí àná ẹ̀yìn àná sànà ọ̀rẹ́. ẹbí ó sí ẹbí ẹ máa ṣọ́ra ẹ má ṣe dalẹ̀ ara yín ọlọ́run tó dá wa pọ̀ kò ṣeé ṣí ayé fúnra wa ni àná sí àná. mi ì mọ kọ́ọ̀tì kí ni nǹkan tí mo ṣe fún. tó fi lè gbé rọ́bà ntàbàntà bẹ́ẹ̀ yẹn tó gbélé mi lórí kí lè ṣe mí ìfá bí gbogbo nǹkan ṣe rí ń sìn ìwọ ló jẹ mí lówó àbí ṣọ́rọ́ mi kí n ṣe painting fún ẹ ah. ó rán mi náà ẹ jẹnẹrétọ̀ tó fi ránṣẹ́ pàápàá mo install ẹ̀ fún ẹ àbógbéṣẹ́ rán mi ah. then kí ni màá ṣe fún màmá ẹ tó fi náà ti máa parọ́ mọ́ mi. ẹ mọ́ mi ẹ̀jọ̀ ẹ wò kò yé èmi náà mọ́ gbogbo ni ẹ sọ fún mi tẹ́ bá jọ níjà ẹ jẹ́ kí mi ní any grievances against her bẹ́ẹ̀ tó bá ní pẹ̀lú mi mi ò lè sọ bẹ́ẹ̀ tí mi ò ní jẹ wàá padà lọ sílé wàá lọ bìí ẹ pé kí ni mo ṣe fún tó fi lè máa parọ́ mọ́ mi tó ń bà mí jẹ́ wípé mi kówó tiẹ̀ jẹ wàá lọ bí o ẹnu ẹ̀dọ̀ ló máa fi sọ. èmi ò bínú o anyway kó tiẹ̀ sọ̀rọ̀ mi ìbínú sẹ̀ wọ́n gbà kọ́kọ́rọ́ ilé ẹ̀ rèé and I wish you good luck ó dàbọ̀. ayé yìí lé o. kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ gbọ́. ṣe bá gba kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná. kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ gbọ́. ṣe bá gba kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná. mo ń gbọ́ ẹ̀. kí ni ìdí tẹ ṣe parọ́ fún mi pé ìyá ọkọ mi ò tí ì parí ilé mi. ẹ lè sọ nítorí ìgbà tí mo dọ́dọ̀ ìyá ọkọ mi tájọ dé site ah, mọ́mì wúmọ̀ yìí ti parí ilé mi wọ́n tiẹ̀ ti bá mi kùn ún wọ́n tún ṣe security light sí mi ò dẹ̀ ti fún olówó security light àti painting o. ó ti parí ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ kò ṣe ní ṣe bẹ́ẹ̀ ìgbà tí mo bá ti ìjọ̀gbọ̀n bọlẹ̀ tí mo bá fa kinní kan wàhálà olóṣè rọ̀ṣì ẹ̀ tó lọ parí ẹ̀ mo threaten ẹ̀ pé máa fi àwọn ọlọ́pàá wá fi gbé olóṣè lọ rọ̀ṣì ẹ̀ olóṣì olórí burúkú ẹ̀dá èèyàn kéèyàn ká dá fún. Hmm, ẹ stop ẹ ẹ̀yin ṣépè àwọn bínú nígbà tí màdé bí wọ́n pé kí nìkan tó ṣẹlẹ̀ gangan sìn wọ́n nípa òun ní kọ̀ọ̀kan táwọn fẹ́ sọ fún mi ṣùgbọ́n kí n lọ bìyà mi mọ́mi kí ló ṣẹlẹ̀ gangan ẹ sọ fún mi. kò sí nǹkan kan. Ah, mọ́mi ìkọ̀kọ́ láti ṣẹlẹ̀ náà nítorí èèyàn àti wọ́n máa yẹ ẹ̀jọ́ níjà ti tẹ́lẹ̀ náà nǹkan tó bá wà ń bẹ̀ ní kẹ́ sọ fún mi mọ́mi. àní nǹkan o kò sí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ẹ̀. kódà ṣé àwọn lọ bí mi ni àbẹ́yìn lẹ bí mi. ẹ mọ bí ẹ tí bá mọ̀ pé ilé bí mi dé ní sọ nǹkan tó wà ń bẹ̀ fún mi náà. ẹ tó bá sọ pé nǹkan ṣẹlẹ̀ ẹ lọ bí kó sọ nǹkan tó ṣẹlẹ̀ nítorí ní tèmi o nǹkan kò ṣẹlẹ̀ ẹjọ́ wo ló wá fẹ́ kí n rò báyìí ìgbà tí mo mọ̀ lọ́kàn ara mi pé kò sí nǹkan kan. mọ́mì nǹkan kan ṣẹlẹ̀. ṣèbó ló ń sọ pé nǹkan ṣẹlẹ̀ jọ fi mí sílẹ̀ má dà mí lórí rú jàre gbogbo kéèyàn kankan má dà mí lórí rú o mi ò ráyè òṣì. mọ́mì àyè kò ṣẹlẹ̀ sẹ́ẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀ lọ bí. ah fi mí lẹ̀. kí ni ká ti gbọ́ a ó ti ṣèyí sí o ayé ẹ̀ gbọ́. ṣe bá gbà kí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ abẹ́ orí wọn àná sí àná. mo wá bẹ̀yìn ni ọ̀rọ̀ tí ní kí n bi mọ́mì mi kó máa sọ fún mi mọ́mì ò jẹ́ sọ fún mi. mo ní àfi tí bá padà wá bá yín pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ó ti mo ṣe wá bá yín nìyẹn pé ẹ jọ ohun tó bá wà ń bẹ̀ ni kẹ́ sọ fún mi. Eh, èmi náà ti dọ̀mọ̀ yín ẹ jọ torí ọlọ́run mọ́ mi. dìde kó jókòó. dìde jókòó. Dòyìn ìyá ò lè sọ fún ẹ kò lè sọ fún ẹ láéláé torí pé ó mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ ìtìjú ni etí wo ni ká fi gbọ́ ẹnu wo gan ló ń gbọ́ náà fẹ́ fi sọ kò lè sọ. So àmọ́ sórí gbogbo ohun tó lóun ò ní sọ fún ẹ yẹn èmi á sọ fún ẹ. mo ní mi ò ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tèmi ah, ah, Àṣàbí Àṣàbí. ìwọ ìjọ torí olùrọ̀rùn ẹ má bínú ṣé ti gbọ́. ìbínú. mo mọ̀ pé tó wáyé pé mọ́mì mọ̀ pé ń fẹ́ nìyí mo ṣọ́pọ̀ àwọn oògùn ò ní fẹ́ wọn ẹ ṣáà má bínú ṣé ti gbọ́. ṣé yàn àti wọn dẹ̀ ti wá parí ìjà náà báyìí. Ah, èmi àti ẹni tá à ń sọ yìí náà pàápàá ó ti wá síbí. ẹ síbí. àṣàbí mi tó ṣàdọ́là o àṣàbí oní. kí lẹ fẹ́ kí lẹ wá. àṣàbí ṣorí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ in fact tó bá decide pé kò yẹ kí n wọnú ilé ẹ àtọ àwọn tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ but listen it takes two to tango èèyàn dẹ̀ ní láti mọ ọgbẹ́ ẹni tó ń ní sit down lẹ́mí tó fi. ẹ fi mí sílẹ̀. wà á jókòó lónìí kò jókòó jókòó. o àṣàbí àkìlọ̀ ètò ń ṣe bẹ́ẹ̀ yẹn dúnà ó dà pé o mọ orú love tí mo ní sí ẹ undiluted love ìfẹ́ tí ò ní àbàwọ́n kankan rárá oh yes irúfẹ́ tèmi ní sí ẹ nìyẹn irú àwọn olófin ń wéré ná irú yẹn irú yẹn ah over my dead body ọlọ́màjẹ àrùn hmm, ọlọ́màjẹ. kí ni ten try láti sọ fún mi orí ẹsẹ̀ yín ni mo ti bá náà. orí ẹsẹ̀ èké lórí ẹsẹ̀ ó dà pé kò tí ì yẹ o mọ tó mọ ẹ sórí ó ń wa rẹ̀ mọ́ mi lọ́rùn ni ó ṣàǹtí rẹ̀ mọ́ mi lọ́rùn tipátipá ìyẹn ni mo ṣe wá ń kàjọ lẹ̀ sórí ẹni tó bá fẹ́ lé lọ àbò fẹ́ sùn jẹ sọ pé wàá kílà lọ wàá fi pupa lára dáadáa mo kàjọ lẹ̀ wá ni torí mo ti mọ̀ ọ́ lóníyangí mo á fi style sọ fún un níyangí ẹ má bà tèmi jẹ́ ẹ èpo ni mo rù gẹ́gẹ́gẹ́gẹ́ èpo ni mo rù oníyangí ẹ má bà tèmi jẹ́ ìjómọ̀ ìjókòó tí mo ní kó jókòó sẹ́sẹ́ mi ni màá wá fi style rọra push ẹ off but bí wọ́n ṣe rí wa ò tí ah, ah, lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti da gbogbo ẹ̀rú kí ló dé ah, má má fi ru ẹrú àwọn yẹn hmm, bíbí Àṣàbí tó ń ṣàdára Àṣàbí tó ń ṣàdára Àṣàbí ó ní pánstálì ló ń èmi ò lè tọ́ ẹ Àṣàbí mi eh. mi ò lè tọ́ ẹ you are mine. Hmm. Ah. ẹ lè ti jẹ́ káyà mi já. má jẹ́ káyà ẹ já dáyẹ̀ padà síbi tó wà so kí ni wọ́n fẹ́ máa bàjá òun ló ló wà kókó mọ́ gbogbo ẹ̀. gbogbo àtàmọ̀tàmọ̀ tó ń sọ fún ẹ pé mi ò kọ́lé fún ẹ èmi ò parí ilé ẹ èmi ò ṣe gbá mi ìṣàwó ọ̀rọ̀ yìí náà òun ló fà mo gbéyàwó fún ọkọ ẹ mo fi àwọn ránṣẹ́ sí ìlú òyìnbó mo ṣe gbogbo ẹ àfẹ́ fọkọ àfọkọ ṣé òun ló lè fa gbogbo eléyìí náà. mú mi ẹ jọ ẹ ṣáà máa bínú ṣe ti gbọ́. èmi ò bínú mọ́ o òun ló kàn fún ka mọ́ gbogbo ohun tí ò yẹ kó fún ka mọ́ mi ò bínú sí mọ́. Mm-hmm. ẹ má bá yẹn jà o má lọ bàjà ńlẹ o ṣe ṣe mọ káàbọ̀ àmì o ilẹ̀ àsọkalẹ̀ ayọ̀ o ẹ̀ á gbọ́ àsọkalẹ̀ àǹfààní o. bàbá kí wà lọ́jà orí ọmọ tuntun wọn abẹ́ orí wọn

ohun tí mò ń dúpẹ́ fọlọ́run fún mi pé gbogbo ohun tó ṣókùnkùn báyìí kedere níwájú ọlọ́run ọmọ tó wà nílẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí dọ́lápọ̀ kọ́ ló lóyún inú ẹ̀ ọ̀rọ̀ wọn àti dọ́lápọ̀ dẹ̀ ti dàrú ó ti bá tiẹ̀ lọ ó ti jáde ilé dọ́lápọ̀ kò sí ń bẹ̀ mọ́. ẹ mọ́mi ẹ wò nǹkan tí mi ṣàwà bẹ́ẹ̀ fún pé ẹ ṣàdáríjì mọ́mi ṣé lọ́rọ̀ dọ́lápọ̀ èmi mọ̀ pé ọlọ́run á bí mi náà dẹ̀ ṣe wà yìí wọn bó ń pẹ́ ó yá ọlọ́run pèsè ọkọ̀ tó dà fẹ́ mi. ẹ̀rí ẹ̀ dẹ̀ pa mí ó máa rọ́rọ̀ sọ oyún inú ẹ̀ yìí ó ti lẹ́ni tó fẹ́ ta fún anú ẹ̀ ṣe mí. sórí wàá tọkùnrin yẹn máa fọlọ́pàá gbé yín ni ṣé wọ́n mọ̀ pé ọkùnrin pọ̀ jàǹtìrẹrẹ níta ẹ sórí èyí tó jẹ́ gidi kò sí kínkínní báyìí ló wà ní títì inú wọn gbogbo àwọn tó kù pààrọ̀ ni ṣé ni kò kẹrù ẹ kò lọ bọ ọkọ ẹ Ọlọ́run ti yà ń yéṣù ọlọ́run dẹ̀ ní jẹ́ kí ṣùn lọ́wọ́ náà ọ̀rọ̀ yín èṣù dẹ̀ ní tiẹ̀ jáde ń di ẹrù ẹ lọ́bọ̀ kọ ẹ kẹjìjọ sowọ́pọ̀ kẹjọ máa gbégbé àlàáfíà. ẹ mọ́mí hmm, mo ti gbọ́ ti ní ṣùgbọ́n lọ́lápọ̀ ṣe mi mọ́mí kò yẹ kó fẹ́ ọmọ yẹn. ó tún padà sẹ́yìn má tún padà sẹ́yìn mọ́ sórí lọ́lápọ̀ mo ti sọ̀rọ̀ fún ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní gbọ́ ni ọ̀rọ̀ tí mo ì tún máa ń sọ fún un ó máa ju etí kún gbọ́ tó tiẹ̀ fìdí ń jọ sí lọ ṣó ti yẹ mi ní fẹ́ kó bínú mo lè ṣe tó máa pé o mo máa pé tí máa bá sọ èyí tó ń ṣòdodo ọ̀rọ̀ ìwọ ni kó má bínú kó di ọkọ ẹ mú ṣó ti yẹ fọwọ́ wọnú ọlọ́run á wà pẹ̀lú ẹ ṣó ti gbọ́. mo fẹ́ kéèyàn àti mọ́mí kẹjọ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ ṣe ti gbọ́. ṣorí mọ́mí ẹ̀mí ìkarọ̀ ẹ̀kún rẹ̀ níbo ni mo fẹ́ ti ṣe àná mi ní títí láéláé ìwọ rè lọ́wọ́ tèmi dọ́lápọ̀ rè lọ́wọ́ òun níbo la fẹ́ tira wá sí kó sí ọ̀rọ̀ ẹ̀ o kò mí ìmà kákùn mí kákùn. ìmọ̀ mi ẹ̀jẹ̀ má bínú sí mi ẹ̀jẹ̀ má bínú ọ̀rọ̀ tí mo gbọ́ mo lójú ọmọdé ló ń ṣe wẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ mi ò ká nǹkan kan kù mi ò ká kù ẹ dìde ẹ dìde ẹ dìde. Dele. Eh. Dele. Yes. Dele. Mo dá ẹ lóhùn. Ẹ̀mí ló mọ̀ pé. Ẹ̀mẹ́ta. Náà o fẹ́ kí n kó ẹrù mi kí n bọ́ tanú ilé kí n fi lélẹ̀ fún ẹ? Náà fine kí ló dé tó jẹ́ pé ta bá ń bára wa sọ̀rọ̀ báyìí mo fẹ́ báyìí mo fẹ́ kí ló dé tó fẹ́ máa tẹ̀lé? Mo sọ fún ẹ mo fi kọrin fún ẹ everywhere mo fi sọ fún yín pé ọmọdé yìí ò fẹ́ rí ẹsẹ̀ inú ilé náà ó lọ tí lọ mú wá ó invite wá sínú ilé yìí jẹ́ kí n mọ̀ kí ló dé sọ fún mi. tọ́lá kan wá bínú ṣèwọ́ náà ni mọ́mí ti pè ẹ́ wọ́n dẹ̀ ti bá ẹ sọ̀rọ̀ nípa Doyin pé kò dáríjì wọ́n ló ti wá sí Nàìjíríà ó ti wá bẹ̀ àwọn pé kò dáríjì. ìgbà tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ kọ́ ẹ́ kí lèmi sọ pé mo sọ fún mọ́mísí padà. ẹ wà á wà á tèkẹ́ pẹ̀lú ẹ̀yin. listen mo ní mo ti sọ fún mọ́mísí pé ìyẹn ò kan èmi o èmi ti make up mind mi ṣe tó tó wá di ọ̀lánsì kó tó wá pe èrò lé wọn lórí kó fa wọn láṣọ ya kó ṣe everything fún wọn ìyẹn ò kàn mí mọ́ but èmi ti make up mind mi. ah, ah. Mr. Dolapo kò lè tó yẹn náà at the end of the day ìwà àtìyàwó ẹ jọ ṣẹra yín ni. hello jọjẹ́ ń pẹ́ padà jọ no má sọ̀rọ̀ lọ́wọ́ gbọ́. ẹ má bínú o. ẹ jẹ́ ká rírà ìrọ̀lẹ́ wa òkè jẹ́ rírà rọ̀lẹ́ ok ọ̀dọ̀. Dọ́lápọ̀ ayé yìí ò máa le o. Dọ́lápọ̀ ṣé o mọ̀ pé téèyàn bá torí iṣu jẹpo èèyàn at least ìwà àtìyàwó ẹjọ ṣẹra yín ni ah, ẹjọ ṣẹra yín Eh ó yé mi ó yé ìwọ náà but at the end of the day ó ṣàti wá ń sìn ó ti wá bẹ tó bá tiẹ̀ ti torí òun gba ẹ̀bẹ̀ wá tiẹ̀ ti torí ọmọ ṣé bí wọn náà ló gbin iṣu ẹ síbẹ̀ iṣu wa ta tó ń sìn ó wá fẹ́ sọ pé ó wá fẹ́ yọwọ́ ó dàjọ́ torí ọlọ́run má bínú sí ọ̀rẹ́ mi ìwọ náà bẹ ọkọ ẹ bẹ́ẹ̀ dọ́là má bínú dọ́là délé jọ kíní tó fẹ́ fi hàn mí yẹn lóṣù